head. He be like say, say, yeah, them they play. Afrobeat for my head. you, marry, when they do like say them they play play play reggae for my head e be like say say yeah them they play afrobeat for my head. àní ohun ojú mọ́rí ẹnu kò. Happy birthday to you. Happy birthday to you. Ah, àgbónílé ṣé ká wọlé o. Fẹ́ wọlé, lẹ́sìn à, lẹ́sìn gbàgé ti Ah. O máa o máa pẹ̀nà o máa pẹ̀nà jákẹ́. Bílẹ̀ ti yà you are welcome. Ẹ kú ilé. Àwa lè yẹ̀ jàre. Sáà títí lọ ibiṣẹ́ ni. Lọ ibiṣẹ́ látàárọ̀ mi ti jí ní bẹ́ẹ̀ ọ̀nì kan ní jáde. ọ̀nì kan ní jáde wọ́n jáde báyìí. ẹ mi rẹ̀ nìkan ni. ṣé mo fi wọ́n lẹ́nu ilé làárọ̀ gbàgbọ́. ẹ bó ṣe fi wọ́n sílẹ̀ náà ra àdùjókòó síbẹ̀ náà ẹ yẹ ẹ yẹ kò kọjá ká tó sọ fún àǹtí máa jáde. ká tó sọ fún àǹtí máa jáde. ẹ oníjẹ yóò sùn nílé. so wọ́n sọ fún wa nù ilé báyìí. ayé ah, ah, jáde ń gbìyànjú àti sọ̀rọ̀ ẹ sọ fún ọ Ah, ah, ìjẹ̀bú àwọn ti sùn lọ tó ti dẹnu kalẹ̀ bí ẹyẹ ilé ẹyẹ ń bí tó mọ̀ gbàtàn jáde. adùkẹ́ náyé náyé rẹ jẹ jẹ kí ó ní jẹ fọ́sàndínlá tó tún bá sọ̀rọ̀ àrùn má bẹ sún ẹnu iṣẹ́ má bẹ sún ẹnu iṣẹ́ ṣé èmi ti rí iṣẹ́ ilé pàbí àwọn tó sún private school wọn ti pè mí dán láìkí rẹ o. ṣé o ṣe ń dẹkùn lẹ́sùn ni o ṣe ń sùn bí ṣé o ṣe ń sùn ni ó jẹ́ lápé ìní android yìí ti yà ìpapapapa tí wọ́n ti publish yẹ. Ah, ọ̀rọ̀ rẹ ti jẹ mí n máa sọ ẹ̀ sọ ẹnu kọ́ níjà ajá ọ̀dà ṣe bílẹ̀ tó yà ọjà nǹkan níbẹ̀ <laughs> ṣe padà gbẹ rí ewé dúró dáadáa a ṣe ò rí irun ra dáadáa tí wọ́n sọ fọ ọkọ tí dọ̀rọ̀ ló ń jẹ́ ebi rẹ̀ máa ń pa èmi o Àdùkẹ́ o ṣe máa ṣe ẹnu ṣe pọ́ọ̀tì rẹ̀ mi o máa sọ̀rọ̀ kàkà mi a kò rò pọ̀ o kò rò pọ̀ o àgọ́ nílé ṣé ká wọlé o. bọ́ọ̀lù afrobeat for my head. Oh. àní ohun ojú máa rí ẹnu kò rérò ó tán tán tán tán tán nígboro ọjọ́. ojú máa rí tó ojú máa rí tó ojú oh. máa rí ojú máa rí tó. ó ń dún koro kóbákóbá ṣé lórí mi pọ́n lùlù. ah what mama. how are you my dear. fine thank you ma. pẹ̀lẹ́. yes ma. your boss. Um, wọn sí lọ́fíìsì ma. ah Remi ló sí lọ́fíìsì. no ma. she stepped out right wọn ti resume rárá ma. mà. Rẹ̀mídé ò ti resume surface lẹ́nu Rara. hello ma. kò ń ṣe pé ó ti dé ó jáde. wọn ti dé rárá lẹ́nu mà. did you bother to call her. mi ti bá wọn sọ̀rọ̀. you as a personal secretary o ò rí ọ̀gá ẹ̀ lọ́fíìsì àtàrọ̀ o ò dẹ̀ make attempt àti pé I can see you are doing your job for hello Aduke. Oh jàre. ó ti yé mi ó ti yé mi mò ń bọ̀ mò ń bọ̀. don't bother ó lọ síbi kan ni kò ní wá sọ́fíìsì lẹ́nìí. okay. okay. Ire, jẹ́ kí n gbé ẹ padà lọ sọ ìpinnu ìjọ. Jẹ́ kí n gbé ẹ lọ. Mọ́kọ́, kí ló ṣe? Eh, kí ló ṣe tó mú gbogbo ilé pátápátá ó tọ̀ ní upside down? You started from my bedroom. My, my bedroom is in a mess. Ó lọ sí living room, same thing o mú gbogbo nǹkan pátápátá o dàrú you've broken so many things and look at your bedroom kí ló ṣe é. Mommy, I'm fine. I'm fine. It's just headache. Damn. Elebide, don't tell me you are fine because I know you are not fine. This can't be an ordinary headache. Orí fífọ́ ò lè mú ẹ láti ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Erin, I gave birth to you, right? I'm supposed to be your best friend. I'm supposed to be your confidant. So please see me as that. See me as your best friend, as your confidant. You know, you shouldn't hide anything from me. Tell me. Mommy, I've told you. I'm fine. And trust me, I'm okay. You can't shall shame me kí n máa parọ́ fún mi pé nǹkan ọ̀sìn mi orí ló ń fọ́ mi. you are not fine ire you are not fine I am your mother if there's anything that is wrong with you confide in me I mean ṣé ọkùnrin kankan ṣé èrè bá mi sọ̀rọ̀ hmm? ṣé arákùnrin kankan tó tó ṣé ẹnì. Everything is under control. What is under control? This? This is under control? You're telling me everything is under control with everything you've been doing in the house? Nothing is under control. You remember me. Jackie Montoshie. Okay, tell me. Are you in a relationship? Disappointment? a guy cheated on you, then what? Madam, hmm, Madam, ó hmm. lè má It's just headache. It's just headache. Mo lè má parọ́ fún hospital ò fẹ́ lọ. ó jẹ́ kọ́kọ́ mi balẹ̀ báyìí rí ó jẹ́ kọ́kọ́ mi balẹ̀ rí ó jẹ́ kọ́kọ́ mi balẹ̀ inú mi bàjẹ́ inú mi bàjẹ́ abẹ́wò wo ni mo fẹ́ kọ sílẹ̀ báyìí sí. ṣùgbọ́n kò ṣe é. sọ fún yín náà pé food afredi ẹ má tún mọ mi láì sọ ọmọ ẹran ẹ má mọ mi yóò ebi torí sí náà mo ṣe dáná mo ní ṣe ìsáàfù yín ọ́dàsì ni mo wá gbà sẹ́mọ́ láì kékeré lo ṣàfihàn díìṣì fi ṣàfihàn just leave just leave ẹ̀yin lẹ ní kí n ṣe pando mo fi fẹ́ ja tútù sí kódà ìgbín alátafẹ́rẹ́ mi ò dẹ̀ jẹ́ ó ta jù wà ń bẹ̀ ṣé ṣáfù. You didn't add ni money ní ṣé kí I said you should just leave. I Àyẹ̀mọ̀ ẹ mọ̀ ṣe fíìmù, <laughs> ṣe wá lífù. <laughs> Ẹ̀yin lẹ́ni dáná, wàhálà tí mo ti ṣe látàárọ̀, time to shop, you have to shop. Ó yẹ yín, ẹ jẹun, ẹ jẹun. Ṣé n ṣàfù yín? Torí mi nífẹ̀ẹ́ kò tutù. Ẹ má bínú, mo pẹ́ jù ni? I said you should leave. Ìṣèwà lífù. Yẹ́! Yẹ́! Yẹ́! èrí náà àǹtí rẹ àǹtí rẹ ah, ẹ gbà mí. Ẹ̀wọ̀ mi rẹ̀ ni. Ah, ikú dùn bí ẹ wò ó. Àǹtí rẹ̀ mọ̀ sí wọ́n W. Aláǹtí rẹ̀ ti ya wèrè ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ń tà sọ̀mídà ẹ̀wọ̀ mi náà. Hundred ti lóúnjẹ mo ti tírẹ́ẹ̀nì lórí pé mo bèrè pé kí wọ́n jẹ. Ah, ẹ wò má excuse me ma ẹ wò with due respect and diligence ma sẹ́ni àbúrò yín dàpọ̀ wọn ah, ah, eh, ti yàwó rẹ̀. yes ma àwọn náà ni wọ́n sá wọlé bí eku láì sí kọtí lé wọn. Ah, ẹ wo ẹ jẹ́ àgbẹ̀ wọn lọ aró àbí káwá sáìdì yàbàrú wọn lọ ìkankan ti ń sàǹtì ẹ wò mí náà lùkùn iná. Robinson ẹ wo I couldn't do this again o. mo fẹ́ àpárí iṣẹ́ lórí fáàlì a lè sì wọlé èrè kó títí máa di long time ní kí n wá rí ẹ fún. Ah, yíyan ṣe problem as long as ti wọ́n ṣàǹṣẹ́ lọ lórí ẹ̀. ẹ a máa ṣe náà ni even ọmọ yẹn gan wọ́n pè mí wọ́n ṣàn ṣàlàyé fún mi pé um, ó ní àwọn reasons kan tí ó ṣe rí bẹ́ẹ̀ yẹn the last time hmm. but wọ́n náà máa ṣe adjustment èmi ò dẹ̀ tẹ̀ take it serious because nǹkan tó ń jó ní kálukú lábẹ́ aṣọ hmm. tó ní ṣùgbọ́n hmm. aṣáàdúpẹ́ fọlọ́ ní ṣá. ní kálukú àbí tiẹ̀ lára. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, báwo la ara mọ́ mi. Um, oh she is getting better oh, òun rí lè ṣe nǹkan tó serious náà but malaria àdúgbò tún wọn lára. ọlọ́run ṣe wọn ni kò wá fẹ́rẹ̀ lọ́kàn balẹ̀ má gbẹ̀yìn ààrẹ sókè o. Alright. ohun tó ń tó bọ́ wá ṣẹ́kù náà lọ́wọ́ lọ́wọ́ Àmì àmì àmì. Ah, ọ̀sán ti pọ́n, jẹ́ kí n dé tí máa lọ. Ọ̀gbìn mi sì pọ̀ díẹ̀. So ṣé wàá pè mí náà? Ẹ máa pè ẹ̀, wọ́n náà pè mí ní máa pè ẹ̀. Ẹ ṣọ́ máa pè mí. Báwo ni àbúrò? Wọ́n lè lọ lọ́dún tí báwo tí mò ń torí ti yín wọlé tí mò ń jalè látàrí ẹwọ ẹ wọlé kan wá jẹun jàre. lónà ìwọ ló ń dáná tó ń ta ọsán látàárọ̀. a máa jẹ ilé. ìwọ tó ní fẹ́ máa lọ́sìn. èmi mo ládé kúmọ̀dé ládé òbí wọn. ń torí ọlọ́bọ̀dá mi ṣe é lé wọn ẹwọ ẹ wọlé dáa. àwọn ìtọ́jà kò ní onówó tó máa ń fún àbí. bá mi sáàbù ah, ó kò sí wàhálà ẹ̀fọn yẹn kan kó wà nílò yẹn gbà lé nìjà. olè kí ló sá fún yín kí ló sá kí ló sá fún pàṣẹ kí ló sá fún pàṣẹ kí ló sá ga kí n tún máa gbàdúrà ní báyìí bí tí ẹ bá ń wá nǹkan tí ẹ máa jẹ lọ kí wọn pàdé nǹkan tó máa jẹ yẹn. ṣé bí nǹkan tí mo máa jẹ ni mo wà lọ láì mọ̀ pé mo máa padà pàdé nǹkan tó máa jẹ mí. àtọwọ́ iṣẹ́ mi àtọwọ́ tí mo fi ra màtíríà kò sí tí mo gbà náà màmá ẹ ní ìdá tí máa sọ fún mi pé owó tí èmi jí ni kébì fi di èmi tó bá kọ̀ là kí n jà ní lọ́ọ́ pè mí sọ́dọ̀ èmi ni bàbá yẹn fún èmi bàbá yẹn fún lè lọ. àwọn èèyàn kàn máa ń lo agbára necessarily níbi táwa ni àjùmọ́tò àfa àti rúmà yẹn ṣó fi kò yẹ ká lọ arrest ẹ̀. ká lọ arrest ẹ̀ mm-hmm. kí ló dé tó ṣe ń sọ̀rọ̀ báyìí ṣẹ́ni tí ò níyà máa ń dégbò ẹ̀yìn ni ìjọ nínú ìlú táwa yìí ìwọ náà sọ fún mi Dẹ́mọ́lá sọ fún mi inú ìlú tá a wà yìí pé yàn gbé alágbára lọ sí police station ṣé owó kan ló máa ná bẹ́ẹ̀ àbí kémi àti ẹ̀ tí ẹ̀ wá dé court jọ tí wọ́n bá parọ́ mọ́ mi pé lóòótọ́ ni mo jalè ṣé o mọ̀ pé mo máa lọ sẹ́wọ̀n ni lórí ẹ̀ṣẹ̀ tí mi mọ́wọ́ tí mi mọ́ ẹsẹ̀ ṣé yàn ń bá alágbára ṣẹjọ́ lu ìdèmọ́lá ìwọ̀n owó tó yẹ kí n fi ṣẹjọ́ jọ tí mo bá fi jẹun ṣé kò ní ibi tó máa di ara mi. alright alright tọ́lọ̀ ló sọ. ilé ayé ti sú I am tired my life is just so miserable. Hmm. jọ̀ọ́ dímọ́lá sọ fún mi tí mo bá kú jọ̀ọ́ tá mi lè sọ ló máa mí sí bí ìyá yìí pọ̀. òun kúkú kan bí kò ṣe yí. tí mo yá ìyá yìí pọ̀ ìyá yìí pọ̀. ikú kan ní option sórí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó máa padà di nǹkan ìtàn tó bá yẹ. ọ̀fi ẹ̀jẹ̀ bí ṣe wọ́n lọ. má ṣe báyìí má ṣe má bọ̀ ọkùnrin jẹ́. ọ̀fi kò tí ì mọ wọ́n ti ì bẹ́ẹ̀ sọ. ọlọ́run á gbé jẹ. ọlọ́run ìkòrò jẹ́ wọn.

Ma? Mò ń try nu vreți bí movement mi ṣe Thank you. kò dá lóhùn <laughs> bọ wèrè ọ̀gá wa yìí ó kàn ń increase lójoojúmọ́ sí ni bá a kí báyìí kò ní dára lóhùn ọ̀rọ̀ ojú mẹ́ta lọ go come àti leave ni. ó má lọ ojú tó tọ̀ ó má lọ bu àjẹ ó jẹ́ lọ pé mi wèrè ò dára. ọ̀ṣun mọ̀ pé iṣẹ́ yóò pè wá ṣá torí ká ní kò ṣe gbogbo wèrè tó ń ṣe ní a máa bízì kò ráyè láti approve iṣẹ́ fún fún mánéjà láti gbé fún wa. àbí ọ̀gá ọ̀tá. tí ìyẹn bá ti kúrò ń bẹ̀ kí ló wà fọ́. ọ̀gá ọ̀tá ó wà láàárọ̀. àwa pé wọ́n borí ẹ náà wọ́n padà sọ́dọ̀ tèmi. Play reggae for my head. It be like say, say, yeah, play. mo ní kẹ́ má pè mí mọ́ ẹ kí n gbọ́ nǹkan lẹ́ẹ̀kan ni I say don't call me don't call my line again tẹ́ bá padà pé nọ́mbà yìí nǹkan tí máa èpè tí máa fún yín ẹ̀yin kò ní expect ẹ̀ ah, ah. èèyàn máa sàn kó fún yàn lẹ́ẹ̀kan wọn ò ní gbọ́ they will keep calling calling bọ́ọ̀lù àwọn èèyàn ṣe máa ṣe báyẹn ah ó ga ah, o. ire kí ló dé kí ló ṣẹlẹ̀ àti ta mo ti ń gbóhùn ẹ̀ tó ń pariwo ìwà ta ni ta ló ń bá jà ire máa calm down o. Oh and what what happened to you oh, lọ síbi iṣẹ́ lánàá because mo lọ sọ́fíìsì wọ́n sọ fún mi pé o ò wá síbẹ̀ looking at your face mo rí pé kì í ṣe pé nǹkan kan ṣe é so kí ni reason tó ṣe lọ síbi iṣẹ́ mom ti ń bá ẹ jẹ́ àbí o ti mọ̀ pé no matter what happens owó máa pé. leave leave leave leave leave. leave! náà kúkú mọ̀ kò síbi tá a fẹ́ tì sí. mọ́mí mi lè bínú ah, ṣé bájọ́ wà nínú ẹ̀ náà ni but honestly speaking <laughs> ẹ lè believe bí eré ṣe pariwo mọ́ mi àti náà pariwo mọ́ mi báyìí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ó ní get out leave me alone i don't want ah mọ́mí <laughs> e-, exactly mo mọ̀ pé kò fi ṣe car but. I don't know àárọ̀ yìí ṣe lè believe pé kí n tó jí message ẹ̀ ni mo rí ó send message ó ṣe voice note tó bẹ̀rẹ̀ sí máa bẹ̀ mí bí mo ṣe ń gbóhùn ẹ̀ báyìí bẹ́ẹ̀ lánàá ẹ̀ tún ṣe ń ṣe mí. àdúrà náà la túbọ̀ máa máa gbà fún ìwọ náà wọ́n ń sìn ó ní fúnra rẹ̀ ló tún send text message sí ẹ tó fi apologize. Ah. kí ló wá fẹ́ ṣe báyìí ṣe bí kò tẹ̀ sì jẹ́ pé àwa tá wà nínú ilé tájọ wà nínú ilé náà ni kí la fẹ́ kí kí kí báwo la fẹ́ explain yẹn fara ta then thank God I was not with anybody at that point. àfikún náà kúkú ṣàánú mi lórí ọ̀rọ̀ rẹ̀ mi dé àfikún náà ṣàánú mi lórí ọ̀rọ̀ ẹ̀ ṣáà má bínú ọkọ mi ṣó ti bọ́ má bínú jọ. mọ́mí ẹ wo ẹ jẹ́ kí n tètè máa lọ mo ti fẹ́ late ṣé mo mi ok ok màá tún máa pè yín alright bye. Doctor gbà mí eh, ṣàánú mi torí Ọlọ́run má gbọ́ ọmọ mi báyìí jọ ṣàánú kí ni mo tún fẹ́ ṣe báyìí. ẹ relax ara ẹ máa balẹ̀ ẹ jókòó. Oh ẹ fara balẹ̀ bò kí ló lè tẹ́gbẹ́ kú òbí tó wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀. dókítà ó ní ìdá ti gbé kúrò àmì ìgbà tó yẹ pé gbogbo máa complain fún mi pé òun ò kì í ṣe òun ò kì í ṣe wèrè pé kò sí nǹkan tó ṣe òun pórí òun ò yí pé orí lásán òun ló ń fọ́ òun and you know bí abiyamọ kó tún máa lọ di nǹkan míì sí lára mi ní any other choice wípé kí n gbé kúrò bẹ́ẹ̀ lọ. mo understand yín ma ṣe constant headache tó máa ń ṣe àti ṣe àyẹ̀wò oríṣiríṣi lórí ẹ̀ um, èsì àyẹ̀wò dẹ̀ fi yé wa pé kò sí nǹkan kan tó ṣe even oríṣiríṣi oògùn láti lò fún pẹ̀lú treatment kò sí nǹkan kan tó ṣe ọmọ yín èmi rò pé mental illness ló ń fa orí fọ́ yẹn ẹ̀yin náà máa notice tó yẹn bá ti ń fọ́ ó máa ń da nǹkan rú bí kó fọ́ nǹkan kó ba nǹkan jẹ́ ó lè gbé oúnjẹ tó ń jẹ gan kó dà sí rẹ̀ lórí what do I do now àbí òun pariwo wípé òun ò ṣe èrè orí òun ò yí medical report sọ wípé kò sí nǹkan tó ṣe robot mental illness òun ló fa kó máa orí fífọ́ yẹn kó dẹ̀ máa misbehave ẹ mà dáhùn báyìí o mo eh, madam, dáhùn báyìí how do I go about this orídì àwọn èèyàn ti wò mí wọ́n ti wò mí bí ẹni pé ọmọ mi ṣe èrè. ó ṣe èrè mà. jẹ́ kí ni mo fẹ́ ṣe báyìí. ẹ má panic ṣe advice ti máa ní fún yín nísìnyí pé kẹ́ ẹ dá padà lọ síbi tó wà. kí n dá padà sí ìsàjájú hospital. bẹ́ẹ̀ ni mà kò sí nǹkan tá a fẹ́ ṣe sí bíbá ẹ máa dá padà síbi tó wà ní ah. kó ba lè rí ìtọ́jú tó péye. Ah ẹ̀kọ́ nígbà pé ààrẹ máa wà ó máa kọ́ kí máa ṣe ti gbọ́. I don't want to go back there. Mi ò fẹ́ padà sí psychiatric hospital. Ó lè ṣe máa dá mi padà sí psychiatric. Ẹ́ mo padà síbẹ̀ yẹn o, mi ò tiẹ̀ lè padà, mi ò lè padà lọ síbẹ̀ ni. Ah, ah, mommy, it's not fair. Ó lè ṣe máa dá mi padà sí psychiatric hospital. mommy. My baby. Anyway, look at my face. Báwo mo ṣe jẹ́ sí ẹ? You're my mom. You're my mom. I know that. Are you sure? You're my mom. Komi. Mom, I know you are not mad. I know you are not insane. Well, listen, it's like you are mixing it up. Iremide Psychiatric Hospital is not meant for mad people. Listen, listen. That place is an hospital. where we have doctors that take, you know, take good care of patients. You see, psychiatrist hospital, àwọn nǹkan tó ń take care níbi right when you are emotionally disturbed like boya, you know, boya rí student you know see you ní crisis nípa bóyá education ẹ̀ ṣe tí or maybe láàrin lovers when bóyá kan jilt ara wọn or bóyá èèyàn méjì tó wípé they are very close especially business associates tí wàá jẹ́ wípé ìkan ó ní total trust nínú ìkejì tó mọ̀ pé the other one yẹn wípé oníjìbìtì ènìyàn ni you know one way or the other tó wá lọ dúpẹ́ ṣùgbọ́n pé nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa dùn onítọ̀hún bóyá eventually ó wá setting ó wá ń dùn ẹni yẹn ṣó ti yẹn ń sìn gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ó ní nǹkan tó wà fún un ó lè rí wèrè kó sí wèrè ní psychiatric hospital no no and you know um, due to the test done and observation doctor ó rí wípé it's like you are being disturbed mo dẹ̀ ti bí ẹ wípé kò sọ fún mi pé ṣé mi ni mo ṣe you said no okay is there any guy at the corners which you didn't discuss with me have tó what hot feelings you, you refuse to tell me anything doctor now said be there pay anything tó disturb ẹ you know they have the right medication you know, for it that's just it I'm your mom right and you know I can't deceive you okay. neither can I lie you know now you. Know, Mommy, so after gbogbo explanation yìí ẹ ṣì ń try láti calm me down náà ni that is what you're trying to do mom and they too insist you're still trying to calm me down telling me i will go back there still mi ò lè padà sí psychiatric tí ẹ bá ti lè dá mi padà sí psychiatric mo máa para mi sí náà and that is fine now i am not going back there if you want me to go back i am going to kill myself. ire mi dé ire. mọ́lẹ̀. be like say them dey play play play reggae for my head. be like say say play afrobeat for my head. àníṣe òǹdùn kòrò òǹdùn kòbákòbá ṣe lórí mi wọ́n ń lò lò lórí mi o. a ní rírú ẹ̀ mọ́ kádàrá ni o kádàrá dẹ̀ ṣàgbọ̀gbọ̀n láyé yìí ẹ wo kí má kì í jù ẹ jẹ́ kí màá máa tún padà wá. sorry ma. ẹ pẹ̀lẹ́ mọ́ sorry. It is well. Good morning. Good morning. Ah, madam, ah, you're a strong woman, no? Aha. Ah. no even show for your face, no show for your body ah, at no all. Hmm? Kàn ní pé lómi nìkan tó ṣe ń ṣe báyìí ni wọ́n ti lọ́jà. Ah, ah hmm. Hmm. ó serious o. You're a strong woman. What is happening here? Ìyẹn dé olórí òun ní kò wá kí mi. Ẹ̀yin náà tún wọlé ń sìn kí kí ló ń ṣẹlẹ̀ ń bíbá ẹ̀. ọ̀gá nǹkan ṣẹlẹ̀ o báwa náà ṣe gbọ́ nìyẹn torí bí ẹni <laughs> lọ́jọ́ lẹ̀ ló ro gbogbo ẹ̀ lọ́tún lọ́sí bí bàbá béèrè wọn bàbá wọn lọ́fíìsì òun ló wá kó ẹjọ́ lẹ̀ tó ro ẹjọ́ yẹn ó kún ah. bí gbogbo ẹ ṣe dàrú àbí. ẹ chia dàrú ilé tó lọ fẹ́ dàrú wọ́n ti yàn mọ́nú ilé pé ẹ láyà gan o ẹ yín wá kóra yín wá sínú ọ́fíìsì fún mi kinní kan ṣe kinní kan kinní kan ṣe kinní kan iṣẹ́ ò yín lára àbí ah, ah, ah. iṣẹ́ tẹ wá ṣe ń bíbá yóò ká yín lára. iṣẹ́ ò wa lára a nífẹ̀ẹ́ yín la wá sí ìbàyí láti wá àbáyín sọ̀rọ̀ ká ní pé lómi ní kókó jẹ́ fámìlì wa mi ò lè wọlé o ká má lọ. kí má lọ bù yín jẹ no no no o tẹ̀ lè sọ délẹ̀ kí má lọ bù yín jẹ àbí ṣẹ́rí mo fi ilé ṣe last one fún yín kí fi fà yín ní etí ọjọ́ tẹ bá padà bá mi dán irú rọ́bìṣì wò tí wọ́n wá sọ kíní kan ṣe kíní ọjọ́ ẹ̀ níṣẹ́ máa bọ́ lọ́wọ́ yín can you guys just It's a male, male, male, male. Yes, Sorry, to your office. Yourself, ma. And you? Ma. Ẹnu ẹ ló gba gbogbo ọ̀rọ̀. No, ma. Mo lo rí ọ̀gá ẹ̀ kan tó ṣe kinní kan, right? No, no, no, no, it's fine. Bí bá pé iṣẹ́ tó iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ò ní máa rojọ́ kiri pé mọ́mí yìí kan lé ó ṣe wí kinní kan ṣe kinní kan. No, no, no, ó tiẹ̀ ti dáa, kò sí problem so sorry ma ṣé kí n gbé fáìlì yẹn wá. àní kókó get out kúrò bí báyìí. yes ma okay ma yes ma just get lost. okay ma. iṣẹ́ ọ̀ka wọn lára ẹjọ́ lọ́nà kiri pé mọ́mí wọn pa ní pínrín. wo máa gbọ́wọ́ mi lẹ́nu eré ló máa pé ìwọ táyé ẹ̀ ti bàjẹ́ owó ẹni kúrò àbí kí n kó tó bá sọ pé kí n má gbọ́wọ́ mi lẹ́nu mi ò tí ì rí. ramota ramota kí ló ń tẹ̀yìn ṣe báyìí ọmọ ìgbà tí mo ti máa ń wá iwá tó kì í máa ń sílé mo wá rí ẹlẹ́nu wá ṣojú àánú wọ ojú àánú ò tẹ̀sán kankan owó sọ̀dọ̀ mi bá mi kó. sámútà jẹ ká fi wọn sílẹ̀ mo ṣàrí bọ́n ṣe ń sunkún bí ọmọ òkókó wọn náà máa sún. ó dàbí kọ́mí ti ṣe ẹ́ ṣe bá wọn bí àjọ wá sí owó ni ó wá sọ kàtìkàtì lẹ́nu ó wá ní kẹ́mi fi sílẹ̀ bóyá kó bá wọn san. ah mo ṣe máa bá wọn san ah ṣóun wá èmi. o lè eh, bá sán náà. ẹ bá sán bó ti gbàgbé pọ́ńjẹ́ mi náà lówó ni lámọ́tà ṣùgbọ́n gbọ́rọ̀ tó sọ lẹ́nu máa fún ẹ náà. mo máa èmi náà máa gbowó mi torí kí lè gbowó mi náà mo ṣe wá. lámọ́tà kí ló ṣẹlẹ̀ yín báyìí ọ̀rẹ́ gbà mí gbà mí. bàdá ẹjọ ẹ filẹ ẹ filẹ láṣọ lọ. wọ́n ń jẹ mí lówó ni bí a dẹ̀ fẹ́ bá wọn sán ni mi ì rẹ́ni tó lè sọ pé kí n fi aṣọ yìí sílẹ̀ tí n bá gbowó mi. ẹ even at that náà tó bá jẹun lówó yín oníkẹ lọọkẹ níta ń bàbá ìta ń gbọ́lá wà náà ẹ má embarrass ẹ filẹ̀ la. ẹ ṣe fẹ́ bá wọn sán mi. o lè tó yẹn. o lè ju bẹ́ẹ̀ lọ. ẹyin náà ẹyin filẹ̀ ṣùgbọ́n ẹyin sì wọ́n wá ni. ẹ wọ́n kú à ẹ rí mi lọ́mọ kékeré ara mi bùkátà pọ̀ ń lè wọ́n ti gbágbá lórí mi wọ́n jẹ mí ní six thousand five hundred naira. owó kí ni yẹn. àwọn robo ni mò ń ta bọ́n ṣe ń ra gàrí bẹ́ẹ̀ náà ń gba ṣúgà mo bá wọn calculate ẹni tó fi pé six five. six four six thousand five fún ni six five lẹ jẹ mí. kò sí ẹ̀tọ́ ló six four six five ah. wọn ló ti fọ́kọ̀ bọ́n náà ra gàrí nítorí ra ṣúgà nítorí ra gàrí wọ́n ń ṣe bẹ́ẹ̀ sí finish ló fà tẹ́lẹ̀ báyìí sí. ọ̀rẹ́ òótọ́ ni pé mo jẹ àwọn méjèèjì lóyún kúndẹ̀ ń bẹ̀ wọ́n ẹ mo ta ṣàgbọ́n nǹkan tí mo sọ ní sùúrù máa fún ẹ ariwo tó ń pa yìí kò lè ẹ̀kọ́ kọ́kọ́ kó sí káàṣì lọ́wọ́. ó tiẹ̀ máa fún mi torí kò lè fún mi náà ni mo ṣe wá. rámọ́tà má sọ fún tìmí láti rẹ̀. ojú tó ti tiẹ̀ tipẹ́tipẹ́. ó ti pẹ́ náà láti bí oṣù mẹ́fà lọ ti ń jẹ mí lọ́wọ́ mo wá wọn kiri wọ́n sá lọ mo wá wọn kiri wọ́n wá káwọn mọ́lẹ̀ ní wọ́n sá mi pé kiri kọ̀ọ̀kan ẹyẹ filẹ̀ màá sọ̀tì yẹn filẹ̀. ok ṣe fẹ́ sanwó mi. ẹ fi lẹ́sẹ̀ èrè lẹ́kọ̀ọ́ yín. ten thousand. six five ní tèmi six four ní six five. lọ́ọ́ fi ṣe bísíǹsì báyìí wọ́n gba ten k náà ah, ẹ gbà. ẹ fi ilé aṣọ lẹ̀ ilé ilẹ̀kùn tọ́lá ti ń. six five ní sàn. Ah, bọ̀bọ̀ kan bù ó tó ra ṣúgà ó tó ṣe ra gaàrí. ọlọ́run yọ ẹ o mọ́dá ẹ ṣe o ah. bọ̀ wọ́n ti bẹ́ẹ̀ sọ eléyìí o ah. tọ́ bá tún ti bí ẹ̀dá kẹsẹ̀ lẹ́sẹ̀ kó máa bọ̀ ní ah. ṣọ́ọ̀bù mi wàá kíkan tí màá fojú ẹ rí wo lè. ọ̀rọ̀ àṣùgà mi jẹ́ wàá ṣẹlẹ̀ àgbà torí jọ́ mi ẹ̀yẹ gbà. ẹ fi lẹ̀ ṣe ìṣeré dúró káwọ́ ni. náà hmm. yọ yín níbo a bá bí yín dáa ẹ tún rí yín. ọmọ ìgbàlá jọ̀ọ́ tèmi ọlọ́run láwọn olóògbé ọ̀sẹ̀ ara mi náà má fi àtijọ́ àti wá síbi tó lè rà ìyá ọjọ́. ó dáa kí lẹ̀ ń pè mí fún no no no no kí lẹ̀ ń pè mí fún nísìn I have told you don't call me again kò tí tó ariwo báwo kí lẹ́ mìíràn kò tí tó ariwo wọ́n sọ fún yín kẹ́ má pè mí ẹ̀dẹ̀ tún padà pè mí mo ń kọ́ ọ̀tọ́ ẹ̀ pè mí ẹ̀ pè mí ẹ̀dẹ̀ sọ fún mi pé kò tó ariwo ó tó ariwo o ó tó ariwo and don't call me after I end this call Ha! ẹ̀ kí n gbọ́ràn don't call me again kí ló máa ṣe yín kí ló máa ṣe yín ná. ọ̀gá à ń bọ́ ariwo ní ọ̀gá. ìgbà tẹ́ gbá ariwo kan ariwo yín dẹ̀ pọ̀ ó pọ̀ ó pọ̀ kí ló ṣẹlẹ̀. ọ̀gá abẹ́yẹ sọ̀rọ̀ ẹ ń sọ I told you má pè mọ́ má pè mọ́ má pè mọ́ má pè mọ́ ó tó ẹ̀ mẹ́fà. sọ ló fún yín ní ẹfún jù láti wọnú ọ́fíìsì mi. ààrẹ yìí kankan tẹ̀ ń bá fà ní wọ́n á yà wá lẹ́nu pé iṣẹ́ mọ̀. inú orí fóònù lọ ti ń bá yàn sọ̀rọ̀. ẹ bọ́ síta ẹ nínú ẹ bọ́ síta. Madam, I need láti. I said you guys should get out. Madam, you take it easy. A kàn lè bọ́ you yẹn. Ibi láti ń jẹ láti ń wọ́n mú lọ ní kókó gbọ́dọ̀ ṣe. Ẹ dúró ṣe realize my personal office mi lélẹ̀. Mo dẹ̀ sọ fún Ike Bọ́sìtà, ẹ dẹ̀ tún bá mi fa lọ́gbẹ́ lórí wa. Ọ̀gá torí àwọn history làṣẹ làṣẹ wá yọjú is not because of anything. You guys should get out of this office now. Ọ̀gá ẹ take it easy. Hmm. I said you guys should get out. Ọ̀gá okay. But ọ̀gá she ẹwà okay ṣá. Ẹ tẹ́ bá nídìí ẹ̀kọ́ wa. Kákan fi ṣú ọ̀gá tó ẹ má rojú ẹ dẹ̀ má pariwo ẹ kọ ní girls a máa wọlé. kódà kódà pé nǹkan ṣe lónìí nǹkan tí ń ṣe ọ̀gá ẹ ẹ pè lóru ara yóò yá rárá nǹkan tí ń ṣe yín ẹ máa wọn bíbù ìnà àwọn. èèyàn máa sọ nǹkan ẹ máa máa ṣe ọjà wáìsì wọ́n táwọn èèyàn fi rí báyẹn àwọn lè dé wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe bí arìnrìn eléyìí tó wà lórí fóònù fún mi pé kò tó ariwo kò tó ariwo olóma sọ fún mi bí mo máa ṣe react kò tó ariwo business people ah ah ti máa tó tẹ gbogbo yín pátápátá àtẹlẹ tó ń pè mí o àti workers gbogbo yín kò ṣáà ṣòṣì ẹ kò ṣáà ṣe òṣì no problem. ojú tó bá ti tó bá ti get nǹkan báyìí. mi ò kí n dán bọ́ ọ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ ló fẹ́ jump status you know statistics now o ní láti understand the formula the moment you understand it is either you know it or you don't know it so the wine in between o lè ṣe rule to the answer later ìwọ ló ṣe lè now and you got it yeah. so the same formula ló máa lọ ṣé o mọ̀ kan ti solve àwọn ilé these ones are too difficult another thing lele for this same one wọ́n kàn swap ẹ̀ this is the same thing as this this is the same thing as this that's it. thank you try try. yeah perfect. ìwọ náà mọ bòye jẹ ó ti mọ pé ó gẹ ìtẹ̀lé. <laughs> Yeah. So this same one, eléyìí, eléyìí yàtọ̀ díẹ̀, mm. eléyìí yàtọ̀ díẹ̀. O lè sáré jump sí eléyìí o, o fẹ́ jump process me. Oh, le, sáré ah. jump sí Oh, le, lè tí ì ṣe I think you should just keep on solving. This one first. Exactly. So to bá ti understand it dada before you can. Uh-uh. Kó tó dé institution, I passed through primary school, secondary school kan ní no so That's you have to follow the process. Thank you. in shop èmi fẹ́ mú yín lọ sí shopping máa gbé yín jáde a máa shop ẹ̀dẹ̀ máa lọ sí cinema after. Ah, ah. Ìrèmídé after ti máa close the shop tó mọ̀ wípé ẹ máa attend sí àwọn customers láti máa ti resume láàárọ̀ yìí sí right máa attend sí wọn títí dìgbà tá a fi máa close ọ̀rọ̀ púpà tá a bá tún ti close tán èmi àtàwọn sales kí náà pè mí a sì máa máa fa sùúrùtù láàrin ara wa òkè kí làwọn nǹkan tó tà lémi báwo ni owó ilé ṣe jẹ́ nǹkan kan gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màá tún ṣẹ̀ṣẹ̀ wá ní mò ń lọ fún shopping from there màá tún ní mò ń lọ fún cinema kí mò ń lọ ṣe. a máa lọ sinimá lẹ́nu kò sí kankan tó wà stressful bẹ́ẹ̀ from shop to shopping then to cinema adé máa padà lólé lọ relax. ìrèmídé for me it is. ah, mommy. yes because ọmọ yẹn kí n ra lọ lé mi as usual now kí n délé kí n ṣáwà kí n jẹun kí n dẹ̀ sùn ìtòkù tún dára la kí n resume síbi iṣẹ́ èmi ò lọ sinimá o moreover kí ni mo fẹ́ lọ wo sinimá tí ò sí lórí tọ́ ṣùgbọ́n àti ṣe pa ní tv nítorí ọlọ́run. ẹ̀yin àti sísá mi ẹ ti wà tó boring jù fún mi sinimá àti ilé ó yàtọ̀ ẹ̀yin náà mọ̀ pé sista mi ò sí around tó bá yẹ pé wọ́n wà lẹ́sìn a lè sọ pé kẹ́mi àti yín àtàwọn ká dúró sínú ìka wọ ẹni a máa jọ jẹ gbogbo ìgboro ni o a máa lọ a máa lọ mọ́ mi you don't have a choice today. ṣó mo gbọ́ fà méjì ló fún mi èmi á wá choose nǹkan nù ẹ̀ after ti máa ti close the shop a máa lọ fún shopping then from shopping back home sinmi from shopping back home cinema now. that's not possible. okay okay o prefer kí n wà lẹ́gbẹ̀ẹ́ kí n jókòó sẹ́gbẹ̀ẹ́ kí n wá máa sùn. ẹ máa sùn lẹ́gbẹ̀ẹ́ tèmi <laughs> ẹ máa sùn lẹ́gbẹ̀ẹ́ tèmi eh. fún mi kún kún yẹ kí èèyàn máa jáde èèyàn tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ sometimes take out some time to relax a máa lọ sinimá lè ní èmi gbọ́ ni mi ò gbà o mo gbọ́ ni mi ò gbà we are going to the cinema today. ó dà máa máa ronú sí. that's my mommy a máa lọ sinimá o náà ni màmá ronú sí ah, tábà fún àparí shopping màá ronú sí. kò tí kò tètè máa ro àti máa lọ kò trust ní àmọ́. <laughs> Ah, irú èmi dùn láìkí fàájì ah. ó ti fi fàájì báyìí ó ti fi jọ ẹni tó ló fẹ́ fi jọ òjọ́ tán òjọ́ ṣẹ́gun ìyàn tà mí mi ò mú ilé ìtò bẹ́ẹ̀ tanu yìí méjèèjì ẹ ti wà too boring ẹ tẹ̀lé ẹ̀kẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ẹ máa pé ẹni tó ṣiṣẹ́ gan-an ó ní kó máa sinmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣé mi ló sì mi ní òun kó bọ́ ó yẹ kó máa ẹ máa gbádùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ó dà mo ti gbọ́ ma ah. yes ma. that's my mommy. that's my baby girl. ẹ tóbi. ẹ tóbi Let you be, Olúwa, ẹ tóbi, ẹ tóbi o, ẹ tóbi. Kò sẹ́ni tí ń lè fi ṣàkàwé rẹ̀ o, ó tóbi. ayé tí kẹ́gàn mi láyé o ṣàánú fún mi o. àbíyámọ bí ọ̀rọ̀ ọmọ o àbí irú èmọ wo lẹ́yìn mi ò mọ. Don't dé ọmọ tó fi tọrọ ọmọ ọmọ amóyọ̀gàn gbogbo abíàmọ́ òun kọ́ ló sọ́dà mọ́ mi lọ́wọ́ yìí o ọlọ́run kọ́ ló sọ́dà mọ́ mi lọ́wọ́ yìí òun kọ́ ló sọ́dà mọ́ mi lọ́wọ́ yìí o ó dẹ̀ rí mi láre tán ó rí mi láre tán àyànmọ́ ọ̀hún tọwọ́ mi bàjẹ́ rí ṣebí nǹkan tó sọ fún mi pé ó ní kí n béèrè ó ló máa fi fún mi ló sọ ẹ mo ti bí ẹlẹ́rẹ̀ tọ́jú ọmọ mi fún mi ire mi tètè mi gógó ó fún mi ó ní mo fẹ́ kó o dá padà fún mi kí iṣẹ́ tó wà nílé ìwòsàn yìí iṣẹ́ ìwòsàn yìí o sọ ọlọ́run ló bá mi wọ́ ọwọ́ mi sàn lọ dá wọn lé ire mi dé mi ìta ẹlẹ́bi àmọ́ ìgbà tó mọ̀ kó fẹ́ máa fi gbómi ìbànújẹ́ lójú mi kí ló dé tó fún mi. kí ló dé tó fún ìgbà tó mọ̀ wípé ọ̀sẹ̀ máa fi pa mí lẹ́kùn n kì í ṣorí ẹ̀dẹ́ you are god of all possibilities whatever is wrong with my child go there and make amends ayẹyẹ lọ bá mi tún irin mi dé ṣe mo sọ láti orí títí di àtẹ́lẹsẹ̀ mo kò lè ṣe é dá ọmọ mi ọmọ mi gángan ire mi dé mi láti bẹ̀rẹ̀ dá padà fún mi. àbíyamọ kú ọ̀rọ̀ ọmọ àbí irú èèmọ̀ wo lèyí o wéré dùn lẹ́sẹ̀ ọjà ṣùgbọ́n kò ṣe bí lọ́mọ yìí wéré dùn bàdẹ́dá ò bá gbóhùn ẹ̀bẹ̀ mi o. àníká ṣàánú fún mi lórí ọmọ mi ọmọ mi tó fún mi yó ayé tí ń kẹ́gàn mi o wọ́n ti fi bú mi o ayé tí kẹ́gàn mi láyé o ṣàánú fún mi o. àbíyá mo kú ọ̀rọ̀. sáàmù rẹ̀ kò lè sá mọ́ lọ́rùn lọ́wọ́ o. kí ni rèmi tẹ fẹ́ gbà náà ìlú lọ́wọ́ mi. kí ni rèmi tẹ fẹ́ gbà náà ìlú mi. tala nọ talara ta àbí rèmi tẹ ló wà ọ̀rọ̀ dájúdájú rèmi tẹ ló wà ọ̀rọ̀ nítorí àlá máa ń ṣe Ìrèmídé dájúdájú Ìrèmídé ló wà ní ọ̀rọ̀. àti ṣe mi àwọn àti ṣe ààrẹ àti ṣe mi àwọn àti ṣe ààrẹ. Ah ẹgbẹ̀rún sàmúrẹ́ kò ní sàmọ́ lọ́rùn lọ́wọ́. wò bẹ́jà ńlá bá sọ lómi àrílẹ̀ omi bí kọ̀ǹkọ̀ bá sọ lódò àrílẹ̀ odò làáhàn mi báyìí ń bàtà ké ló tún fẹ̀ ẹ má fi eré pé bí o ẹ má fi bí péré kẹ́ ẹ má fòlòlò fọhùn bó bá ti rí báyìí ni ẹ jẹ́ ń rí òun awo ẹ̀yin awo èmi nìkan lọ gbẹ̀rì láàrin yín ìran àlákan ò ní bọmọ lẹ́rù kó má lè rọ ẹ làáhàn mi ẹ̀yin arákùnrin ọmọ tó o ní ọyọ sí ọ lójú àlá yìí dákun iṣẹ́ ẹbí wo nìwọ rẹ̀ jọ ṣe papọ̀ rò mo fi oorun ní. akọ́rìngèsè o rọra gbẹ́sẹ̀ bọ́bọ́ o. question tí mò ń bí ẹni kò dá are you dating that girl or no. bẹ́ẹ̀ mo rò pa ti kúrò lórí ọ̀rọ̀ yìí. bí yes or no òun fẹ́ ọmọ yẹn àbí o ò fẹ́. eré mi dé take it easy now. I should take it easy I should take it easy because the problem dúró tí kò sí máa ṣe é. wọ́n ṣe báyìí fún mi okay màá jẹ́ owó fún ẹ. ṣùgbọ́n ṣe pé bóyá mò ń fẹ́ gẹ́rù ní báyẹn hmm. serious ṣúrí gẹ́rù tó ń wò yẹn her dad is filthy rich dáàdì ẹ lówó lówó kan ni dáàdì ẹ dẹ ti ṣaláìsí ṣùdí ní gbogbo properties dáàdì ẹ owó ẹ ló wà torí ẹ mo ṣe ń gbowó lọ́wọ́ ẹ gbogbo owó tí mo dẹ̀ ń gbà lọ́wọ́ gẹ́rù yìí náà èmi àti ẹ̀ lájọ́ náà because gbogbo tó ń béèrè lọ́wọ́ mi tí mò ń fún ẹ ó jẹ́ pé tó bá ti béèrè lẹ́ẹ̀kan máa ti sáré dá ẹ lóhùn ó dán kẹ́rù yìí ni I can't lie to you I am I am truly truly truly sorry about this please. Are you serious? I am serious. Ọlọ́run bá mi ìparun nǹkan tó kọ̀ wà láàrin mi àti gẹ́ọ̀ yìí. Sórí gbogbo love love love me love ẹ̀ ìwọ ni mo love. So how do you expect me to believe all these things you're saying now? Ìrẹ̀mìdẹ́ni pé mi ní parọ́ fún ẹ hmm. i have never lied to you má jẹ́ kí n parọ́ fún ẹ ṣé tẹ̀lé fọ́mátì tó wà lẹ́sìn tí mò ń gbé ní pípọ̀ ra mọ́tò fún mi ìwọ náà dẹ̀ mọ̀ pé tó bá ra mọ́tò fún mi èmi àti ẹ̀ lájọ máa lò ó hmm. ìwọ ni mo máa gbé kiri you know you are my first lady ogun kan tí mo gbà lọ́wọ́ dé ìdúrí tiẹ̀ nìyẹn wíwí please try and understand. so you are dating someone because of her money. Irene, I'm not dating her because of her money. They make it make sense. I am dating her because of you. Ìwọ náà mọ̀ pé ní ìdòwò mo bó ṣe ń bèrè owó lọ́wọ́ mi Irene dé. Ṣòro mo tó wà bẹ́ẹ̀. Ṣòro mo wà way? ìgàn. I am just maximizing everything that you want. Final year lèmi àti ẹwà yìí. A máa tó lọ sáà. Tàbá débẹ̀, èmi In me at ní ìdòwò. Àbúrò náà kọ́ la máa fi ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe yìí. Ṣé kí n sọ kókó fún Now, boys tó wà dáńsọ wọn smile rárá owó tó wà lọ́wọ́ ló fi ń gba girlfriend oní girlfriend ṣé mi máa wá dúró sí capital bọ́ kó wọ̀ mí lójú ni ṣé nítorí ẹ̀ náà lè ná ṣáṣẹ́ lomi sin as a student mo jẹ́ please I can't understand it is because of you. it's fine tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí no problem but mo nǹkan tó ń ṣe o mo nǹkan tó ń ṣe o. it's fine mo nǹkan tí mo ṣe. it's fine. I can't joke with you you know this already. No. She's fine, trust me. Ah, she'll be most of her day is fine. It's fine. It's fine. Are you sure? I'm sure it's fine. Okay, if you are fine, then I want you to take care of me the way you do. Okay? picture of you the way I do. We are good. We are not good. Nǹkan tí màá fi mọ̀ pé mi àti ẹgbẹ́ mi pé tó bá tọ́jú mi bó ṣe máa ń tọ́jú mi. Mo ṣe máa tọ́jú mi. Mo máa tọ́jú mi. Ibi ètò bá mi sọ̀rọ̀ náà. Ìyẹn kí ló ṣe náà? Àtìgbà tó ti dé, ò tiẹ̀ rẹ́rìn-ín, ò ṣeré, ò bá mi sọ̀rọ̀. What, what, what is the matter? You know she. John, jẹ́ kí ló fẹ́ kí n What do you want me to say? What? Well, baby, you rí báyìí tẹ́lẹ̀ náà. Ah, tó bá ti you, báyìí, mo mọ mo ṣe máa ń wọ̀ ṣe é fọ̀. Àwọn kí ló ah, please má ṣe mo ṣe ni. Tó bá gbogbo mo ṣe anything fẹ́ just lẹ́mìnà mo ń gbé ìkúnlẹ̀ ẹ̀kọ́ pẹ́sẹ̀mẹ́lẹ́sẹ̀. I will apologize. Um, hmm? I am sorry I'm actually making you feel this way. I am just in my feelings. And I know that with time I'll be okay. I will. Baby, but you're not okay now. You're not okay and I'm not okay too. If you're not fine, I can't be fine. Eh, you have to be okay for me. You know that. You know that your joy is my happiness. so tó bá tó bá ń ṣe báyìí kò sí bẹ́ẹ̀ náà ṣe fẹ́ wà òkè eh, you know you're my baby so anything tó bá wù kó ṣe we are in this together just talk to me tell me anything a máa wá solution sí now please baby talk to me hmm? what is it kí ló ṣẹlẹ̀ bàbá. Hmm. I don't know. Mo jí mi ò mọ ti sùn mí ó ti sú mi ìmúrú family tí mo ti wá I don't know it is just personal last week you know àbúrò pè mí. I didn't know Me mọ̀ rárá ó pè mí pé àwọn báńkì wá last week ó jẹ́ kó yé mi pé kí popsi bank ti yá the sum of thirty million naira. what? thirty million naira ni popsi yá wọ́n dẹ̀ fi ilé ṣe collateral without telling anybody. Ah. àwọn báńkì ti múwèé wá sí i interest ti gun owó yẹn tó ti dé thirty million wọ́n dẹ̀ ń jẹ́ kó yẹ wọ́n pé two weeks la nínú ilé yẹn pé tá a bá ti lè san thirty million naira pé ká kúrò nílé. Ah. kò bí mo ṣe sọ fún mi gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi iṣẹ́ tí mò ń ṣe tí mo bá gbàlejò tí mo gbá ọ̀nà jọ mi ní two hundred thousand naira. mo fẹ́ gba thirty million naira sí I am tired I am tired I don't know kí ni bàbá yìí ṣe gbogbo kìíní fún. ibi tèmi tiẹ̀ ti ń rò pé tí mo bá ti serve tán wípé kí mi àti ẹ kó lọ bẹ kí n kò renovate ẹ ibi gbogbo iṣu yìí ti wọ́n wá báyìí. No. Oh. oh. God, this is serious. Serious. Ìwọ náà wà nínú ìlú àjòrò lónìí. Thirty million naira ó pọ̀ gan-an. I don't know. I don't know. Ah, ah. Ibi bí mo dẹ̀ ṣe wà yìí, bí mo náà ṣe rò ni mo rò yìí. Mi ì ní personal money kankan tí mo rò pé mo tiẹ̀ lè kó lé tó bá jẹ́ pé mo lówó yẹn. Oh ó bá kólé ó lé owó tó wà nílẹ̀ family money ni kò ń ṣe owó tí èèyàn lè sọ pé òkè mo fẹ́ lọ gbà iná tí mo pé ìgbà tí pọ̀sì tiwa náà kú gbogbo wọn bá nǹkan tó fi sílẹ̀ mi àtàwọn ẹ̀gbọ́n mi láwọn ògbókè ká gbogbo ẹ̀ so ká lè fowó ẹ̀ ká fi ṣe business so a ti decide pé òkè family la fẹ́ ṣe ìran àti gẹ́ẹ̀tì rẹ̀ àti gẹ́ẹ̀tì àwọn nǹkan nǹkan bóyá bíi thirty bóyá thirty six million àbí thirty seven million naira tó kù òun ni a fẹ́ fi gate àwọn materials kọ̀ọ̀kan. púpọ̀ obìnrin lọ́wọ́ mi ni mi fẹ́ sọ fún ẹ I don't want to use my issue to bug you up I'm my stress are don't even though the day mo ma sọ tara mi sí ìdájọ́ ẹ̀rí náà I don't know. no okay ní ìsìn kan sọ pé kí n má wọrí kí n má wọrí mo ma sọ tara ẹ ibo ló ti fẹ́ sọ tara ẹ kò sí ẹni òpó níbi kankan náà and you have just two weeks left tó máa gba létí dádì ẹ tó kọ fún gbogbo yín tó máa gbà lọ́wọ́ yín ó géètì kí nìyẹn ò ní kúrò lórí ẹ̀mí ẹ̀ for life tó máa máa dùn in fact kó dádì ẹ gan wọn ní dùn lọ́rùn. baby do you know what do you know what nǹkan tí mi fi ò pé bóyá a lè ṣe ni pé bóyá ká nínú owó tó wà lẹ́yìn bóyá kí n ya ẹ ní thirty million yẹn náà kò tiẹ̀ fi sọ́ọ̀tì gbogbo wàhálà kò fi sọ́ọ̀tì out nù jíkẹ́tì kí báńkì kan tiẹ̀ má gba ilé dádì ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó bá dẹ̀ ti di ìgbà tí yanjú yẹn tán a máa mọ bá ṣe máa rọ́nà àdé láti dá owó yẹn padà. Ah, um, hmm. tí ọ̀rọ̀ ẹ bá yé mi dáadáa ó hmm. ń sọ pé fẹ́ yá mi ní fifty million naira kí àwọn fámìlì ẹ̀ kú sí ẹ lọ́wọ́. ó yàn fún akẹ́kọ̀ọ́ ìfẹsẹ̀. do that don't do that. I will oh, find my way. Me, first I stress, I don't want to stress you. My love, let me do it. Ah, me the man will buy you. Me, Mi ì lè wà láyé kó máa kíyàn máa Eh? Oh, you know you are my joy. Tínú ẹ bá ti ń bàjẹ́, inú tèmi náà máa máa bàjẹ́ automatically ni. Ìdùnnú do ni ìdùnnú tèmi. So and èmi àti ẹ we are in this together. Tó bá ok tèmi àti ìtàbájọ́ kọ àbí àdúrà nípa ti married ṣé so sọ your problem is my problem. So let me just give you the money kó lọ fi sẹ́tù gbogbo kìíní ẹ̀ tó bá dé ìdí bó ṣe máa jẹ́ a máa ṣàmọ́ àmọ́ bá ṣe máa dá padà. wàá yá mi ní thirty million. of course wàá yá ẹ. wàá yá mi ní thirty million naira. baby. o fẹ́ kọ́ gbalẹ̀ dáadé lọ́wọ́ mi. yes. thank you Muji thank you so much thank I don't know I don't even know how to thank you Muji mo wá ń ṣèlérí kan fún ẹ I promise you mo máa dá thirty million naira ìpadà ní ọ̀nà kanà secondly is the fact that Uche I promise that I will never ever leave you I love you so much. Is that a problem? Definitely, I love you. Thank you. Thank you. Thank you. Mi fẹ́ understand mo dẹ̀ yọ ara mi. Ó kàn jókòó sílé, ó jáde, ó ṣe anything ó kàn ń dọ̀ mi dẹ̀ expect kí nǹkan kan lè máa ṣe é kó má lè sọ fún mi. kí ni nǹkan tó fẹ́ kí n sọ fún ẹ mo ti sọ fún ẹ o ti bí mi bí mi mo dẹ̀ ti sọ fún ẹ pé kò sí nǹkan kan pé mo kàn fẹ́ wà on my own for a while kò sẹ́nìtìn reason tí mi ò ṣe jáde tí mi lọ síbi iṣẹ́ èmi ni mo mọ̀ fúnra mi so i'm fine má worry nípa mi. ó dẹ̀ sọ pé kò ń ṣe torí ọ̀rọ̀ ọdún méjì ló ṣe wà múdì. dúró kí ni problem ẹ pẹ̀lú ọ̀rọ̀ ọdún méjì yìí ṣé mi ti sọ fún ẹ ipe kò yẹ máa dárúkọ bọ̀bọ̀ yẹn mọ́ kí ni nǹkan tó fẹ́ kí ló wá kí ló ṣẹlẹ̀ àjọ torí ọlọ́run i don't like this i don't like it at all mi ò pẹ́ wá sí bíbá yìí o ẹni litu ti bá ìwádẹ́ máa dára ṣé kò ṣe torí di méjì ṣé kò ṣe torí di méjì kí ni tiẹ̀ pẹ̀lú ẹ̀ ṣé mo jọwọ́ kékeré ni ṣé mi ò mọ nǹkan tí mò ń ṣe ni. ó dẹ̀ máa ní sùúrù ó dẹ̀ máa ní sùúrù tí bá dẹ̀ ti dárúkọ bọ̀bọ̀ ìwádẹ́ máa flare up á máa sáré bínú kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló le tó yìí náà. ok ṣo fẹ́ gbọ́ o fẹ́ gbọ́ àbí o fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ at this at this point a ní ìdásí máa tọrọ àwa mọ́ ó ti sún mi mi ṣe mọ́ yes ó ti sún mi mi ṣe mọ́ mi ìdẹ̀rọ pé mo ní ìdásí kọ́ sí ẹ ẹ sí ẹ signboard àbí nǹkan kan kó tó mọ̀ yìí pé i am no more interested. are you for ah, real? ah yes i am for real ah, kí ló dé. ah ṣé mi dẹ̀ ti sọ fẹ́ mo ti sọ fẹ́ mo ní kò yẹ máa wá mi wá ẹni àmọ́ wàá kàn déédéé wá wàá kàn dé o pé o ṣẹ́ ní ti wàá déédéé dé ṣé lè bà bẹ́ẹ̀ ní bíbá yìí ni fi mí lọ́rùn sílẹ̀ fi mí sílẹ̀ mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ fi mí lẹ̀ kó oníkálukú kó wà lórí ọwọ́ ẹ̀ mo ti lẹ́ni tí mo láìkẹ́ ẹni tí mo fẹ́ gangan mo ti rí so mi ò ṣe mọ́ má wá mi wá mọ́ kó dẹ̀ yé dárúkọ bọ̀bọ́ yẹn mọ́ yé dárúkọ ẹ̀ mọ́. so workout torí bọ̀bọ́ yìí kò sí wàhálà náà má wọrí kò sí wàhálà ojú àjọ máa rí náà ni kọ́ńtínì kò sí wàhálà torí má wọrí ṣá má wọrí kò sí wàhálà tẹra mọ́ o. bíbí mi mọ̀ pé àwọn tí násìnyìn láti wá nàìjíríà o mi ò rò pé any woman ní nàìjíríà lè fọ victim thirty million <laughs> just like that. Wait, what do you mean now? What do you mean? They only think that's way black. Kí ló ń fi mi wé now. Ẹ jẹ́ kí n jẹ́ kí n kọ́kọ́ yé ẹ. E. Ṣúrí kò sí nǹkan tí yóò lè ṣe lórí ìfẹ́ o. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé tó bá lè fi owó ra àlùjọ náà fún èèyàn tó nífẹ̀ẹ́, wọ́n máa ra bébí. Ṣé wo mọ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni? That's true. But bíbí ó gbóná o. What is that story? Ó ah, gbóná o. No, No, I cut cap for you, ó gbóná. Eh, what is that supposed to mean? baby? ó gbóná o, bíbí ó gbóná o tó dẹ̀ mọ̀ wípé torí ẹ̀ ni mo ṣe ń ṣe everything hmm. you know it is because of you. ó dé nìyẹn bòbó ìyẹn kọ́ ni ẹni tẹ̀yìn sí wo ṣojú ó ní irun kan tí mo ti ń hà ní orí Instagram hmm. bèbí kan ta irun ní orí Instagram fẹ́ẹ́ ẹ̀ eh, mo fẹ́ ra àwọn irun mẹ́ta kó mo ti save ẹ̀ ṣàkókò fún mi níbi one million naira kí n wá bí irun mẹ́ta ìyẹn ló bá mi sìn o. really? yes sir. ah babe uh, that reminds me instead tó fi máa waste one million naira yẹn lọ lárùn máa fún ẹ ó dẹ̀ lè fi ṣe nǹkan míì because ọ̀rẹ́ ọ̀rẹ́ mo jí kó àwọn boxes irun i think if i remember. ẹ eh, really yeah bi three níbo ló wà. ilé ẹ ló wà three ah. boxes like that èmi fi ò pé tí mo bá bá mo jí sọ̀rọ̀ ó yẹ kó lè fún mi lẹ́yọ̀kan kí n fún ẹ tó bá dẹ̀ fún ẹ lẹ́yọ̀kan ẹ wàá fi owó yẹn ṣe nǹkan míì. Mm, mm, mm, ẹyọ̀kan báwo ìgbà tí wọ́n gba thirty million naira ó mọ̀ wá sí pé kémi gba ẹyọ kan i want three boxes of hair irun bọ́ọ̀sì mẹ́ta lèmi máa gbé mi gbé eh, ẹyọ kan báwo. bẹ́ẹ̀ òbí báyìí tí mo bá sọ fún pé kó fún mi ní three boxes of hair kò ní fún mi nígbà tí ò ṣe pọkùnrin ló fẹ́ lò ó bó mo mọ bí mo ṣe lè bá a sọ̀rọ̀ máa sọ fún pàbúrò mi lónìí dẹ̀ á sì gbé bọ́ọ̀sì kan fún mi. kò ní fún ẹ o ó máa fún ẹ kò ká tẹ̀ má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ you said your business is done with her after the big fish. Yeah. so nǹkan tèmi rò ni wípé tó bá máa fi di alẹ́ ọjọ́ tí mo fẹ́ ṣe final exam mi màá dé sọ everything fún un but mine ti rush. àṣọrí final exam tó mẹ́nu lọ yẹn alẹ́ ọjọ́ yẹn gbọ̀ngàn wọ́n máa fún ẹ ní oògùn kan. Hmm? kí ló sọ oògùn kí ni. ara balẹ̀. no oògùn kí ni. mi ò fẹ́ hà mí it's just a sleeping pill. tèmi bá ti fún wọn lógún yìí wàá kọ́ bá mi fi sínú tún ìkẹlẹ́ alẹ́ tóun bá ti sùn èmi máa wọlé máa gbé báàgì wa máa kó wọn. That's all. Really, no, no, no. I don't buy that idea. Má jẹ́ ká ṣe What if she suspects me? Ó suspect me now? What if she suspects you? Ó suspect me? She will never think it's you. Oh. You were a guy. You were a guy. Kò ever. Baby, ó máa be wó bí ni last person to rí kó tó sùn. Èmi náà ni mo gbé nǹkan fún tó mu tó fi sùn. Ibẹ̀ lọ́kùn ẹ máa máa lọ because tí ó bá rí mi lọ́jọ́ kejì the first thing to máa máa rò pé ṣé kò ṣe pé mo wá ṣiṣẹ́ ibì kan nulẹ̀ òun ó lè suspect mi náà má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. ó farabalẹ̀ gbọ́ gbogbo plan tẹ̀mí a máa kó nǹkan mi sínú báàgì kọrin sí ó lè máa ọkùnrin lè máa lọ̀bẹ̀ gan ọjọ́ tó bá máa ṣe gan-an ó máa ti pẹ́ síra kó lè ever think it's you. ìrèmídé ìrèmídé jẹ́ ká ṣe sùúrù náà gba ẹyọkan má jẹ́ kó tí mo tún máa fún one million naira kó ló fi ra nǹkan mi tó fẹ́ rà gbé ẹyọkan yìí náà jẹ́ kí n bá sọ báyìí. ju okùn sọ pé kí n gba ẹyọkan kí n gba ẹyọkan ó máa mọ̀ ó máa mọ̀ ìgbà wo ni ò ní mọ̀ sọ fún mi ìgbà wo ni ò ní mọ̀ èèyàn tó gbá thirty million naira ó máa padà mọ̀ náà ni so jẹ́ ká kúkú gbá ká gbá gbogbo nǹkan tá a fẹ́ gbá lára ẹ̀ then we leave her alone so what are you saying. ká gbá gbogbo nǹkan tá a fẹ́ gbá lára ká gbá o baby i don't know how you you're going to go about it i just want the air. that's all. Um, that's fine that's fine ah, nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò fún mi time jẹ́ kí mi room. let me map out my plan and me. let me strategize I'll will get back to you on that because you know I can do anything for you. That's fine. That's fine. Thank you, baby. Uh, thank you, baby. So báwo ni? Thank you, baby. Gbogbo nǹkan tó máa fi ń bribe mi náà rè thank you, baby. Thank you, baby. Thank you, baby. Eh? nǹkan tí mo fẹ́ jẹ délé? Thank you, baby. <laughs> Eh, thank you, baby. So, sí mo finú wẹnu mo jẹ́wọ́ mo nífẹ̀ẹ́ dáràn o ìyá di mi. kò má gbọdọ̀ jẹ́ nǹkan tí mo ń rò máa ló ń ṣẹlẹ̀ àbí di méjì mo ti pàpò ẹ̀ títí títí kò lọ gbogbo aago ẹ̀ kò sí kankan tó ń lọ mọ́ láti bí ìjẹta gbogbo ibi tí mo mọ̀ tó máa ń jẹ̀sí gbogbo ẹ̀ ni mo ti wá débẹ̀ tí mi ì rí mi ì gbọ́ ẹni tèmi pẹ̀ kò dé ń ṣèyàn bẹ́ẹ̀ àbí ah! kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ kò gbọdọ̀ jẹ́ kò tí mò ń rò kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Hmm. thirty million thirty million mo ṣe fẹ́ ṣe ẹnu wo ni mo fẹ́ fi sọ fáwọn tó kú mi mo gbé mo nífẹ̀ẹ́ dáràn. gbọ́dọ̀ ah! jẹ́ bẹ́ẹ̀ láti mílíọ̀n ah! ká ṣe máa wọ̀nà máa ti lọ ó ti gógó ọ̀rọ̀ ìfẹ́ fojú mi rí màá bò ọ̀rọ̀ ìfẹ́ fojú mi rí tó mo nífẹ̀ẹ́ dáràn mo nífẹ̀ẹ́ dáràn mo nífẹ̀ẹ́ dáràn. ẹ̀yin ọmọ kéékèèké sí ẹ kàn wà bí ẹni tí ò ní rọ́lá téèyàn gbọ́dọ̀ sọkàn ẹkùn fún yín kí ló dé kí ló sún ọ síbẹ̀ ẹ́. àlàyé ṣe é ṣù ni. bẹ́ẹ̀ bá ti ṣòṣì tán náà èṣù lẹ́ẹ̀ parọ́ mọ́ jẹ́jẹ́ lè sún dúró sórí ta o ẹ̀yin lẹ́ẹ̀ lọ fà á lẹ́ẹ̀ tó èṣù lẹ́ẹ̀ tanná wá wàhálà rẹ̀ ó bá yá ẹ máa pariwo sí èṣù ni. ọmọ ṣe látìgbà tí a ti jíwèé gidi lè mú jí èmi àti Remide ọjọ́ yẹn ni mo ti rí Remide gbẹ̀yìn torí pé mi ti ń process àti travel out of the country tipẹ́ tọ́lẹ̀ ti fún mi. ọjà pa. ọjọ́ kejì ni mo travel tí mo fi Remide àti Mojílẹ̀ ní Nàìjíríà. ẹ̀yìn ló túmọ̀ sí wípé eléyìí Mojí tẹ́ pawọ́pọ̀ tẹ́ bá tiẹ̀ jẹ́ àti kejì ẹ̀ Remide tẹ́ jọ bá tiẹ̀ jẹ́ nìyí kò séyìí tó jèrè ẹnu àwọn méjèèjì àwọn méjèèjì lọ kọjú wọn tó rùn alẹ́. bàbá àtìgbà tí mo dẹ̀ ti débẹ̀ nǹkan ò lọ dáadáa fún mi rárá. ò lè rọgbọ́n fún ọ kí ló ń sọ yìí obìnrin méjì ló bá tí wọ́n jẹ́ à ń kọjú ayé ṣépè fún ọ ni ọgbọ́n kẹ. kódà ẹ wo wọ́n parọ́ tí mi mọ̀ débi pé ó lèdè sọgbà ẹ̀wọ̀n bàbá. gbogbo tí mo kó kúrò nàìjíríà tí mo kó lọ sókè òkun kò sí ì at the end of the day bí mo ṣe padà dé nàìjíríà náà ni gbogbo wàhálà yìí ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lóríṣiríṣi tí ò yé mi mọ́ bàbá bẹ́ ṣe ń wò mí mi nílé lórí mọ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ni mò ń manage mo ṣe wò pé kí n wá bá yín bóyá nǹkan àti ẹ̀bẹ́ tà jù báyìí lọ. ọlọ́mọkùnrin àánú rẹ̀ ò ṣe mí bí n bá sọ fún ọ pé mo pìtì ẹ̀rọ mọ̀ pàwọ́ ọjà wèrè lọ́mọ gan ni kó tiẹ̀ wá wò pé tán eléyìí tẹjọ sòṣì tẹjọ plan tẹjọ bá tọmọ kan ní jẹ́ ni ó gbé ni ó gbé travel ó ṣeé ṣe kọ̀rọ̀ ẹ má rí báyìí lórí wo àbújá ò sí lọ́rùn ọ̀pẹ o ibi èèyàn bá bá gùnkè báyìí ibẹ̀ lọ́ọ́ bá sọ̀kalẹ̀ àbá ìṣe bẹ́ẹ̀ ọkàn dá lẹ́yìn dànù ikú dé nígbẹ́ mọ́ sọ́kàn ọmọ mojí tí ẹ bá tiẹ̀ jẹ́ ni òun ní finú fẹ́ dàn pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀ ní ìjà wùtìwùtìwùtì tó ah. wá rí ọmọ rẹ̀ mi dé tó ń rí lójú àlá ni eh, eh, eh, samples mi torí n tó ń bùn gangan fúnra báyìí díẹ̀ ní nínà tiẹ̀ n tó ṣe rẹ̀ kọ́nù ẹ tó lè là kó lè rójú kó lè dùn fún ọ gbé mu ọwà ọmọ mojí ọwà àkà ọwà awarè mídèmí ọwà nec àwọn méjèèjì ló kó dé yàn yín tó bá ti kú wọn dé yàn yín ó lé tutù táwọn ó ṣe lọ́rọ̀ ẹ bá dayọ̀ kó ju bẹ́ẹ̀ lọ fàkàtì. aláìjọ ṣe bá mi wá solution mi ẹgbọ́n nǹkan tí mo sọ ń sìn. èdè ń dàn mí. a ọjọ́ tí mo máa travel ni mo ti ráwọn méjèèjì kẹ́yìn mi ì mọ ibi tí mo máa wá mojí sí mi ì mọ ibi tí máa wá remi dé sí i ẹ bá mi bá eh, Mr. Ifá sọ̀rọ̀ bóyá o máa wá solution mi fún mi ẹ jọ̀ọ́ ah. mi ì lè rí wọn. ẹ kò lè kò lè bọ́ọ̀ bá ti mọ bó ti lè wá wọn ni jẹ́ ká yí ọ̀rà kọ́ bàjẹ́ fún ọ débẹ̀ ebọ́ wọ́sọ tó fún ọ ìbáṣọ ọlọ́wọ̀ tọ́tà ìtẹni gẹ́ ló ló sílẹ̀gbẹ́ kan yìí ah. Ah, ó sì máa rìn o ò ní ní ṣòkòtò. ẹ̀yin náà má tún sọ̀rọ̀ báyìí kan tó lé mi bọ́ pọ̀ ju kẹ́ tó máa hádi mọ́ problem mi lọ bàbá. èmi ò dẹ́kun hmm. ah, èmi mi ń ṣàlàyé ọ̀rọ̀ kan o ò sì fẹ́ gba tèmi ọ̀fẹ́ gbọ̀rọ̀ gbọ́ kò sí wàhálà ìbá onílé sùn onílé sùn ó ti rán aṣọ òun wọ ṣòkòtò. onílé sùn ọ̀rẹ́ mi mò ń sùn. kò sí wàhálà ìwọ má wà wọn kàn má wá wọn láwárí tóbìnrin wà nǹkan oṣù ẹ̀ tó bá sọnù kéèké lórí o èbó sì ń wọṣọ aṣọ wà lọ́rùn kò sí wàhálà ó padà rìn òwò kẹ́yìn ayé ẹni mo sọ bẹ́ẹ̀ fún. bàbá ẹ ẹ tí mo kàn wù ni pé tí mi bá ráwọn méjèèjì ẹ lè bá fáyín sọ̀rọ̀ ṣe bóun lè bá sọ̀rọ̀ ṣe tẹ̀lé wọn ó yá nǹkan mi àwa. tí mo lè ṣe ẹ kò sí wàhálà jẹ́ ẹ̀yìn òde ìyàwó ẹ̀yìn ọmọdé mọ́lá tèmi lọ yẹnde bí n bá wá rí nǹkan mi sì ń bá rí ń gbà náà àmọ́ ní títí ó yẹ ńlá rẹ̀ yẹn dẹ́ àìwò làbọ̀ fíọ́lẹ̀ ẹ̀ wò tó orí sẹ́yìn. make sure pé o gbàgbé nǹkan kan gbogbo. mọ́mí ráìsì yìí lọ jù dé o writing wọn lọ́jú ni wọ́n máa lè. ẹ bùnmọ́ mi dídì write um, ẹja àrọ̀. ah o ṣe mo ti gbàgbé o. ọmọ pé kì í ṣe dókítà writing wa fọ́pọ̀ bẹ́yìn. nǹkan ní ìṣíọ. bọ́ọ̀lù orí léwu ọmọ wa pè é àbí lẹ́jà lẹ́kùn. ẹ̀yin Adùkẹ́ <laughs> òun kó kókó bọ́lá jẹ sọ́hùn ẹja àrọ̀ tó máa rà yẹn mm. kó o ní tó bá jẹ́ pé àwọn oní carton lórí tó bá dẹ̀ jẹ́ pé àwọn oní sack ní kán pín sí mẹ́rin fún ẹ ẹja àrọ̀ tó rán mi létí òun ló jẹ́ kí n rántí ẹja ọ̀sán wà á ní kán kó ìdá kan ṣe ti ń sin one quarter fún ẹ wọ́n wá fún ẹ ẹ̀mí ẹja ọ̀sán yẹn kán pín yẹn náà sí mẹ́rin but kán kó half ṣe ti ń sin ẹ̀hẹ́n kán kó half fún ẹ. good morning mommy. My baby. Just nada. Uh -uh. You're welcome. So. Kúmi ṣé kí n gbé òun lọ sọ́jà? Mo gbọ́ conversation yìí nílé, ẹran ní ọjà right? Ẹ jẹ́ kí mi gbé lọ sọ́jà kúrò ra wọn kankan. O fẹ́ gbé àdùkẹ́ lọ sọ́jà? Why not? Ó lè kí dídí àdùkẹ́. Àwọn ah. ọ̀gbọ́n bá sọ. uh, uh, the last time you stepped out of this house was in, after you left school. Since then, you've not been going out. I know. I do ain't Baluri me now. You don't have to worry about that. I am fine. Ẹ jẹ́ kí n gbé ìrìn ọ̀sán ṣàkóyà nǹkan. Kade padà wáyé. You mean you are fine now? I am, trust me. Cool. Ah. ọlọ́run ṣe ọmọ mi ládùúrà mi ti gbà lórí ok lọ mú. Ah, Adúkẹ́. Yeah. <laughs> mọ́mọ́mọ́ mi ẹ wò mí ọ̀dà sí ṣe mọ̀ kọjá ni mo lọ mo sì ti pé ọlọ́kadà tó gbèrú débẹ̀ oyè ní sọkò ní ní kí tún kọ́ dispense ẹjẹ ẹjẹ tẹ̀lé ọlọ́kadà ó lè yà Àdùkẹ́ Àdùkẹ́ ire mi dé máa gbé ẹ lọ sí ọjà. ire lọ mú kọ́kọ́rọ́ mọ́tò ẹ. Uh-uh. ẹ relax kí ló ń ṣe yín. ẹjọ́ torí ọlọ́run mọ́ mi ìjọ ẹjọ́ mọ́kadà ṣé nǹkan ṣe ẹni ṣé bífà rẹ ló sọ fún mi kó máa gbé ẹ lọ para àwọn ti já ah, dáfírí ló mọ̀ pé nǹkan ń ṣòwò tẹ́lẹ̀ yìí òògùn aládùúrà mi ó ti gbà lórí òun. ẹ ẹ ẹ ẹ ẹ ti mi mà bóyá kẹjọ lọ àti ìyáṣẹ ọmọ kó káàrin nílé wọ ẹgẹ tiẹ. Mo amú ti bọ̀, ṣebí kí n lọ fúnra Ẹ ṣùgbọ́n rí i dájú wípé mi ò débẹ̀ nínú ilé. Ah, mo ò láàárọ̀. Máa mú lèsì ni. Ó ń dùn mọ́ mi lọ́wọ́. Ah, I didn't do o, ẹ̀mí ò láàárọ̀. Ẹ fi lè. Mọ́mí ẹ̀mí mi ẹ jọ ẹ̀jẹ̀ ni. Mo lè fẹsẹ̀ rìn gan. Má pàtàkì mo ti dé. Kò sí tó máa ṣe. Ààrẹ ti ya ayé ti wálẹ̀. mo ah, mẹ kì í tán lára ọmọ ọba kó mọ̀ kó dàásà fákì o ẹ̀jẹ̀ tiẹ̀ tó bá bẹ̀wọ̀n owó òdìbòdì kì í yá sí. àbíkẹ́ ṣé nǹkan tó ń sọ fún mi wípé ọmọ òun ṣe rè. ọmọ mi ṣe wá sọ pàǹtí rẹ ìyàwó rẹ bọ èmi àti mímọ̀ pé wọ́n ń sa alágànà díẹ̀díẹ̀. kí ni alágànà kí ni. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ní àgọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní. omi ẹ̀jẹ̀ mi ò náà rẹ̀ ẹ̀sùn ẹ̀jẹ̀ ìparí lọ pápá àpamọ́ ti dé. ẹ má

àwọn ọ̀yá yẹn wọ́n máa ń ṣe tó yẹ nínú. ṣé Yoga yoga. That's my favorite. Yoga yoga. Ẹyin náà ṣe àwọn yoga yoga yẹn. àtàkì báwo ló tún ṣe wá ṣe ẹwọn mi ò ṣe kí n má pa wọn bá mi ṣeré kódà àpèpèkúpè àṣeré wọn dọ̀wẹ̀kẹ́ wọn lávìn èmi náà lávìn wọn bá mi sọ̀rọ̀ wọn jí sí kódà wọn kọrin wọn kọ yoga yoga èmi náà jó kò yé yín all of a sudden lójijì bẹ́ẹ̀ wọn kọ bẹ̀rẹ̀ ló ń gbọ́ orí ló ń náwó sí mi gàgàgàgà báyìí wọ́n fẹ́ lè tàpọ̀ ìka bọ̀ mí lójú. àyà mi ti jẹ́ mo kọ́kọ́ bù máa sọ báyìí mo fi ìṣẹ́wọ́ ẹ̀rọ láìsí báyìí. àwọn kí ló ń ṣe ọ̀nà ìgbàdùn. bó ṣe kíkú kíka yẹn bọ̀ mí lójú. mo rí ẹlẹ́sìn gbogbo bí mo ṣe ń ṣàlàyé fún yín látàárọ̀ kò yẹ yín náà ló ti jẹ́ kẹ́ padà máa bí. àbò yé mi lè ọ̀pọ̀dé òpó ni kò mú káyà kó kì bọ̀ mí lójú. wọ́n lọ wọ́n pé kó kóra mi kó wájú mi ò lẹ́bi gbá mo bá bí ẹ́ lè rọ̀rọ̀ á dáradára. mi ò Mhm. so sàdédé sá ọlọ́run ẹlẹ́dàá ló ní kí wọ́n la rímọ́ bíréèkì kan tẹ bíréèkì yẹn sẹ́rí bíréèkì tí wọ́n gbélé báyìí yáá tájọ́ tẹ tá a fi síwájú tá a fi sẹ́yìn bí ẹgbá lọ́ba bọ́lẹ̀ lọ́kọ̀ gbára ìsìn ni mo rò pé wọ́n fẹ́ wá bẹ̀mí àṣìṣọ́ àpèkọ́ tiẹ̀ ọ́ọ̀gì ní bọ́sí máa ń ṣe bí olóyìnbó bí bọ́lẹ̀ tí wọ́n bọ́lẹ̀ báyìí ẹ rò pé gùn ló wọn lé wọn lérè <laughs> burúkú lẹ́ lẹ́ lẹ́yìn tẹ̀wọ̀n pamọ́ eré sá burúkú bẹ́ẹ̀ lọ́ bá ń sáré ẹ bá mú wẹ́rẹ́ ní àwọn èèyàn ló tiẹ̀ sọ fún mi láyìíká pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kò tí ì wọ̀ wọ́n lára ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sáwà láyìíká àti agbègbè mọ́mì wọn bá ti já wọ nẹ́ẹ̀tì wọn ti já wọnú ọjà. bẹ́ẹ̀ wá gbẹ́gbẹ́gbẹ́ ló ṣí ẹ sàn. Àdùkẹ́ Ìrìnmídé ni òun ló lánà ẹ ló pè ní wèrè ọmọ mi. ó ní rárá mọ àwọn àti bá mọ àwọn àgbàlagbà làwa méjèèjì. ní èmi àti ẹ àgbàlagbà lèmi àti àbí. wọ́n mi gbọ́ ọmọ ọ̀dọ̀ àgbà lèmi náà tí ọmọ bá ń ṣe àgànná èmi á sọ bó ṣe rí kẹ́lẹ́ mọ́ tẹ́ fẹ́ ṣe fún mi. mo ní mo ti gbọ́ kókó ṣíkú òwájú mi kó ṣe pé nìkan lọ́ba ṣe kó tó ṣe. wọ́n ní mo fẹ́ sọ fún pé kẹ́ má ronú jù ní aya yín ti ń ga ìfúnpá yín náà káyè wò aya yín ti ń ga. Àdùkẹ́ Àdùkẹ́. yẹ́sàn yẹ́sàn. àbí kí ni ìlú ìwà ìlú fún ààrẹ bí fún mi sọ púpọ̀ sí àwọn òkè jẹ́ kó gbádùn kẹ́ lọ sí ọjà lóun tí ẹ ṣe tó jẹ́ kó lọ ṣọ̀wọ́n lọ́wọ́ lè ṣe sí mi lọ ọ̀tọ̀ ní táyé máa wá pé òun ló lè ti sùn yìí òun ló ti sùn bí ẹni tí ìgbà àdẹ́dá ò bá gbóhùn ẹ̀bẹ̀ mi o. jírémidé bá mi sọ̀rọ̀ náà tí mo ti ń disturb ẹ nísìnyí náà ọjọ́ ti lọ lórí ẹ̀. and the last time we had this conversation you told me to give you some space which I did but ọjọ́ ti ń lọ náà I love you so much and you know it as a matter of fact nígbà tí mi àti ẹ ti pàdé ara wa ọmọbìnrin mi ò wù mí mọ́ please Just give me a little space in your hearts. Please. I love you too. Then... But àbàwọ́n kan wà around me. That's why I don't want to give any man chance for now. Àbàwọ́n. if hmm. this is you. Wọ́n ní òwò látòkèdélẹ̀ yìí. Kò sábà àwọn kọ̀ọ̀kan tó wà lára ẹ̀ And even tí àbàwọ́n bá wà lára leave that to me. Ebi mi àti ẹni, I will stay with you then we'll find solution to that. I used to have constant headache. Constant headache? Yeah. <laughs> So ìyẹn ló wá kìlà Of course, kò kí ń ṣàbà Anybody ló lè ní headache. Kò dẹ̀ kí ń ṣe nǹkan tó le. I will be with you. I will stay with you. Then we find solution to it. And àwọn specialist lóríṣiríṣi tá a lè lọ consult. Tọ́ dẹ̀ máa prefer fine, solution fún wa. Mo ti gbọ́, kò sí problem. Mo You mean um, you just said Yes. Yes. Oh. No problem. <laughs> Thank you so much, Sherry. Um, I need to be honest with you. Right now, the planet and the app has been. Mm. And could dẹ̀ kí ṣe torí But this is what I've been longing for, and finally, ó <laughs> Thank you so much for giving mm. this. Uh, are you fine? No, I'm okay. Okay, so thank you for giving me uh, Yeah! Ah! ire, ire, ah, ire, ire, kí ló ṣe, ire, ah, ire, oh, ah, aṣọ igonzo, ire, ire. I told you, mo sọ fún ẹ, but ìwọ ló gbọ́, àbá wà lára mi. there is always a solution to every problem. And I promise you, we are going to find a solution to this. Come on. Oh, do you see me now. Ṣorí, whatever tí o bá wù kó ṣẹlẹ̀, nǹkan tó wà important to me, ni I just want you to be fine. As long as you are fine, then I'm cool. And um, let me promise you once again. we are both going to find a lasting solution to this. Hmm? For the first time in my life, I feel very special to be loved by someone. Of course, you are special and you will forever be special. I love you. Thank you. Hmm? Well, I prefer. Come on. What's on common now? for my head, like say, them they play. ibo ni mo fẹ́ wá eré mi dé sí báyìí ìmọ̀lé ìmọ̀ náà ní ìmọ̀ kù mi ìmọ̀ rẹ̀ kọ̀ọ̀kan wá tó tí mo kí ibo mo fẹ́ wọ́n wọ̀nyí sí àwọn fámìlì ẹ̀gbọ́n kò sẹ́ni tí mo mọ̀ nù ṣé mo ṣe máa bá lọ nílé ìnáwó ọlọ́run ọba ìyá yìí pọ̀ jù ìyá yìí pọ̀ jù àdó. ọlọ́rọ̀bà jọ ṣèrèmídé láwárí fún mi jẹ́ ti rìn kí n pàdé ẹ̀ lọ́nà àbí kí n ti ẹ̀mí lọ tó ń mú social media bóyá màá ti mi ì rí nǹkan kan ọkọ yìí ti dé. wọ́n ló mọ̀. ó kúkú mọ̀ fẹ́ máa bọ́ ọ̀tà ọlọ́run pàwọ́ àná ọ̀nà. ìyàwó mi. ọkọ ṣẹyẹ ẹyin. èmi ni o. báwo ni ṣe wà ó tó. a dúpẹ́ àwa rẹ̀. ọkọ mi ń kọ́. àfarabalẹ̀ ọlọ́run ní ah. kèmí náà níyàwó ọkọ ẹ̀ wà ọkọ ẹ̀ ń bọ̀ ó ti ẹ̀ kí wa ná ṣé ó gbẹ́ dùn. mo ti kí mo ti kí. ṣé ó gbẹ́. Ah. ọ̀pẹ lóde yìí. bẹ́ẹ̀. <laughs> time. ọkọ mi kọ ọkọ mi kọ ọkọ mi kọ ọkọ mi kọ. ṣé o ti ah, ah, ah, ọkọ ẹ ló dé yẹ. pẹ̀lẹ́ báwo ni díẹ̀. Mm-hmm. so eh. kí ló ṣẹlẹ̀. <laughs> àdúgbò jẹ wọlé ọkọ mi kọ ọkọ mi tẹ́lẹ̀ lọ ta ọkọ ẹ ni ọlọ́run tó ń bọ̀ níyàwó. wà lára ẹ. báwo ni ṣe wà ókè. a wà ó. so ṣé ẹ máa ń láìka láti freshen up tó jẹun. wọ́n ló dáná fẹ̀kàn tẹ́lẹ̀ pẹ̀lẹ́ ọlọ́kọ̀ <laughs> fẹ̀kàn tẹ́lẹ̀ oúnjẹ tẹ́mi lè níbọ̀ wá jẹ ó mú oúnjẹ sí ibọ̀ tí wọn náà ti wá dáná yẹn gbogbo ẹ̀ hmm, ajẹ́pọ̀. ẹ mú bí aka ọkọ freshen up bóyá sọ yẹ. èmi ò freshen up ah freshen up máa jẹun mi. ok no wàhálà. máa jẹ bẹ́ẹ̀ lọ́wọ́ kan ṣọwọ́ yìí ìkọjú bá kà máa fojú ẹ̀ ní sísè. babe babe babe babe lọ sẹ lọ sẹ lọ sẹ lọ sẹ àmà wò fọwọ wọ fọwọ náà ni kí ló ṣe ah kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ tó o o o yàgbé ní laika. ọ̀dọ́ mi ẹgbẹ́ ẹgbẹ́ gbé ọ̀dọ́ mi ẹgbẹ́ gbé ìyàwó yìí ni kí wọ́n ṣe ṣe báyìí ẹ̀yin náà bá wọn gbé kí mọ́tò wá sí kí mọ́tò. ó ṣe. oríṣi fún èèyàn lọ in fact ìgbà tó di pípẹ́ ẹ̀sìn scatter ìlú ní hospital ni wọ́n nígbà tí inject ẹ̀ kó bá lè sùn ó tún ti jíǹsì ó ti bẹ̀rẹ̀ sí fa wàhálà òun lọ̀rẹ́ mi tó wá jẹ́ dókítà wá pè mí tí ó bá mi sọ àwọn mommy, mọ́mì má mọ́mì ṣe okay, ma? má. Yorùbá sọ̀rọ̀ mọ́ ni. pálíwẹ̀rẹ̀ ń tòun. mo ṣe bí lọ́nà. Wọ́n sí kò kí ń ṣe wèrè. Um, Ayọ̀mídé ti bá kọjá lọ́gbòrò àwọn yìí ti ń fojú tí ò tó wù mí look i don't need to deceive myself wọ́n ti whisper sí àwọn létí tí màá lè ṣe tí mo dé rí wọn tí mo ń gbọ́. Ah. Um, ah, mọ́mí kò kí ń ṣe rere yes nǹkan tó kàn ń ṣe yẹn ó kàn wà nìyẹn kó dẹ̀ máa lọ then mom say mi ò ní láìpẹ́ ṣe ń sunkún yẹn because bí ṣe ń sunkún yẹn ó ti ń jẹ́ kí èmi náà máa get so emotional as a matter of fact mo fẹ́ máa wà tí ẹ rí ẹ. it's like oh, oh, understand what tó ṣẹlẹ̀. I do. She, a ọmọ mommy." irú ọmọ mi ló yẹ kó máa pè ní wẹ̀rẹ̀ àwọn mi dé má lo ẹ̀dà ọ̀rọ̀ fún mi mo mọ ohun tó ń ṣe oríire mi dé ti yí. bó ṣe jọ ọmọ yín náà ló ṣe jẹ àfẹsọ̀nà títí nínú ọmọ sí sister lady I plan to spend the rest of my life with. you. Sherry, ẹkún bá ìsun yẹn kan ní solution and bí mo ṣe ń bá yín sọ lẹ́ẹ̀kan yẹn èmi àti ìkọlà àwọn doctors tó jọ rẹ mi we had a conversation òun ló wá jẹ́ kí ó yé mi wípé nǹkan tó ń ṣe that is not natural and he suggested maybe we should go spiritual. mo sọ mo lọ ti get me wọ́n ti get me torí ayé mọ̀ wípé mi mọ̀ bí kankan ayọ̀ lẹ́yìn pé kí n gbàdúrà kí n gbàwẹ̀ kó síbi kankan tí mo mọ̀ ibo ni mo fẹ́ máa going spiritual ibo ni mo mọ̀ tí mo fẹ́ máa tẹ̀sẹ̀ lé mọ́. mo sì nǹkan tí mo máa bá yín discuss nìyẹn ó lẹ́gbọ̀n pọ̀ sí mi kan tí wọ́n mọwọ́ yí padà mo dẹ̀ fi òwe ti bá gbé e lọ sọ́dọ̀ tí mo ṣàlàyé bó ṣe jẹ́ fún mi ṣé mo ké bí ọmọ ẹ̀mí náà ṣe jẹ́ fún mi wọ́n máa and she's gonna be fine. kí ló wá mú mi. mo ní kí sọ fún yín mi ò lè ṣe nǹkan mẹ́rin without your consent. àyọ̀ mi ni wọ́n ti gbé lọ nǹkan tó kàn ní pé kò pè mí pẹ̀ wọ́n bàbá máa tẹ̀ wọ́n àjọ níbẹ̀. mo mọ mo ṣe need consent yín mọ́ mi kí n tó make such move. Ẹ̀kọ́ ẹ̀gbọ́n mi ẹ̀dá ti tètè. Àbí irú ìmọ̀ wo lè yí? kò sí ibi tí mo fẹ́ lọ mọ́ kò sí mo ti wá àwọn méjèèjì débi tí mo lè wá wọn dé mo ti wá wọn débi pé ayé mi ti bàjẹ́ ní ìrí wọn bàbá gbogbo ibi tí Remide máa ń rìn sí pátápátá gbogbo ẹ ni mo wá sí kí n tó travel bàbá mi rí i same thing ni mo jí bàbá ìjọ mo kàn fẹ́ wá bẹ̀yìn ni ẹ jọ̀ọ́ ẹ bá mi wá solution sí i because ṣe rí mo ìwà yìí ayé mi ti bàjẹ́ gan-an bí mo ṣe ń kó kúrò nǹkan báyìí ni mo tún kó sí mi bàbá ìjọ ẹ help mi gbogbo nǹkan tẹ bá lè ṣe fún mi pátápátá nìkan ṣe because bàbá tí n bá ba lọ báyìí mo lè kú bàbá. bóyá kájọ máa gbé hàn yín ah. ṣé èmi dà. bàbá mi ì lè gbé bíi bàbá mi ì lè gbé bíi solution ni mo fẹ́ jẹ́ kẹ́ bá mi wá ẹ jọ̀ọ́ bàbá ẹkẹ ẹkọ wò pé bóyá ọmọ yín ni mo jẹ ẹ dà mí pọ̀ mọ́ mọ́tọ́ tèmi ti bàjẹ́ gan. orí lò ní jẹ ẹdùn màrè fún mi ni mo jẹ. bàbá bàbá ọ̀rọ̀ yìí síríọ̀sì jù. ẹdùn màrè mi ni mo jẹ. àwọn ah! ah, wèrè ń jẹ ọ ni. bàbá ayé mi ti bàjẹ́ kò sí nǹkan kan mi. dàgùn sọ rántí ọ̀rọ̀ tí mo sọ fún ọ mo ní tó ọba ti wá àwọn obìnrin méjèèjì yìí kàn kò sábùjá lọ́rùn ọ̀pẹ. ayé mi ti bàjẹ́ gbà àbùjá tó wà lọ́rùn ọ̀pẹ ni pé eléyìí Mojíìnì tó ò bá rí ìwọ wá Èrèmídé àbí kí ló ń pè é. Èrèmídé lórúkọ ẹ. mo ṣe ní pick one release one fún ọ nínú wá nìwá tó bá rí nìwá wá àmọ́ bá ṣe pé ẹlẹ́dàá Mojíìnì bíkíbi tó bá wà á bẹ̀rẹ̀ sí lérí ni ètùtù ọba àgbà kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ láì ṣe kankan nà méjèèjì sọ wọn pé mo ti bá ọkọ̀ kan bígbà tí yẹn kọ́ dowó oúnjẹ kú sọ́nà méjì mo bẹ kọ́ tẹ̀ tó bá ti wá rọ̀ta ní tìfìlérí méjèèjì kọ́ tẹ̀ nìkan bàbá tẹ̀. ẹjọ bàbá ẹ má jẹ́ kí n parọ́ tó yín ní ilé rí àwọn méjèèjì dábìs pé tèmi ti finish nìyẹn kíkọ kúrò ń bí bàbá ẹ kíjẹ lọ kó sẹ́nu mọ́tò ni bàbá ẹjọ ẹjọ bàbá mo bẹ̀ yín ẹ wo ó yá kẹ́ bá wọn ẹ bí wọn kẹ́ mi bá wọn sọ̀rọ̀ kí wọn kọ sọ location destination àdírẹ́sì ìdààmú jí àbí ìrèmídé àbáwọn méjèèjì kẹ́kọ̀ọ́ sọ fún mi kí dẹ̀ fi sórí google map kí dẹ̀ wá wọn lọ bàbá ẹ jọ ẹkọ ṣẹyẹn fún mi màá fi ẹsẹ̀ rìn débẹ̀ màá mú wọn wá síbí ìbàyẹn jọ torí Ọlọ́run mo mọ̀ pé lè ṣe ẹjọ́ bàbá àwọdélé bàbá wọn ti gbé dé o. ṣé ayọ̀mídé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó ti gbé àfẹ́sọ̀nà ẹ̀ dé. bẹ́ẹ̀ni bàbá. wo ẹ̀yìn bá ń wá ìyẹn kẹkúnra ẹ kọ bá ń gbé ọbọ lẹ́nu mọ́tò èmi náà ń bọ̀. bàbá ẹ já mi lórí ẹ mo ti dá olóhùn tán báyìí ọmọ ń tàṣẹ máa lọlé mo lálejò pàtàkì mo ti yọ mo ti gbọ́dọ̀ bá olórí ìlú ìgbọn rẹ máa lọlé. bàbá ẹ ṣàánú mi bàbá ẹ jọ tèmi ti bàjẹ́ bàbá mi mo tí mo fẹ́ bá wọn pípù yìí sí bàbá ẹ jọ bàbá ẹ jọ tó jọ lóhùn bàbá ẹ jọ ẹ ṣàánú mi ẹ bàbá ẹ ṣàánú mi. bẹ́ẹ̀. Ayọ̀mídé. Ah, ẹ rà sà. wọ́n máa yá èyí ní kíákíá lẹ fi ṣe. ẹ kò sí traffic ni. ẹ yẹn tiẹ̀ mọ̀ bí nǹkan bá ti ń lé yín bẹ̀ ẹ mọ̀ náà ẹrú ọ̀dọ́ wa ẹ ẹ lẹ. àwọn ni wọ́n mi àfẹ́sọ́nà mi. àwọn nìyá àfẹ́sọ́nà ẹ tí mo ní ọlọ́gbé wá ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ ara rẹ̀ ó yá níwọ̀n bá àgbà tó báyìí ti dáṣẹ̀wọ́ náà lè tèbi kò sí ohun tí ó ṣe mọ́. ẹ ọ̀ ń wádà. Ah, ẹ Awọ́délé wàá fún wọn lọ́wọ́ Awọ́délé dà. Awọ́délé à. Bàbá o. Mo dé mi nì láì lè bọ́ gbà wẹ̀. Gbogbo nǹkan ní má délé rẹ̀ ọ́. Ọkàn gún nǹkan gún nǹkan gún nǹkan. Ọ̀ máa ṣẹ̀ mẹ́lẹ́. Ẹ láì lè bọ́ gbà wẹ̀. Gbogbo nǹkan ló fi yẹ ló fi yọlẹ́ dáadáa ọmọ dáadáa sì ni o ṣé èjè pé ń fa ṣé èjè pé máa ń fa kìí fa kìí fa. Eh, díẹ̀ díẹ̀ o eh, kì í sì fa nǹkankan eh, torí ó lè gbọ́dà Ìrèmídé kọ̀rọ̀ pẹ̀sẹ̀ Ìrèmídé Ìrèmídé àbójú mi tọ́ mi jẹ ni Ìrèmídé àbọ̀n Ìrèmídé bàbá ẹni tẹ́ni kí n lọ wá wá rèé Ìrèmídé rèé. ọmọbìnrin tí mo ní dandan àwárí lobìnrin wà nǹkan ọjọ́ bẹ́ẹ̀ ni òun rèé bẹ́ẹ̀ ni ojú mi ò lè tàn mí jẹ dábàá. Ayọ̀mídé ṣé ẹ mọra yín rí. rárá èmi náà mọ̀ rí ẹni tí mo sì sọ̀rọ̀ ẹ̀ fún ọ pé tọ̀ ó di dandan kọ́ ọ wá rí. ohun rèé rè mi ò lè ṣí mú. ẹ̀yin ẹ̀fúra yín lọ́kàn balẹ̀ ìyàbálẹ̀ ẹ̀yìn ibi afẹ́ gbòòbí sí òbí ti bẹ̀kẹ́ ńlá lẹ̀ ń bẹ̀ sí gírígírí ẹgbẹ́ òun ìṣòro náà lè. ẹ jọ baba ẹ baba kí ló dé o dé tẹlẹ mọ rẹ mi dé kí ló ṣẹlẹ̀. ìwọ náà ní sùúrù jáde ṣọmọ kan tó wà lẹ́yìn. o ah! má jẹ́ kí n kanra mú ẹ pẹ̀lú kan tó wà lẹ́yìn. ìjọ jẹ kó òun tètè gbádùn ni ni wo ó da bẹ́ẹ̀ ìjọ jẹ ó tètè gbádùn ẹgbẹ́ wọlé ẹgbẹ́ wọlé ẹgbẹ́ wọlé ẹgbẹ́ wọlé ẹgbẹ́ wọlé. ire mi dé. ẹ pẹ̀lẹ́ nípa owó rèé. ní sùúrù ṣé òní jẹ́ ìyanjú àwọn tó kàn mí. ní ṣe tèmi náà ẹ jẹ́ ká ló ṣe. ni ó ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ́ mo ṣàṣàjú mọ́dé. irú ẹni dé irú ẹ ti dé mi expect kó tó máa sunkún honestly mo expect kí ni ẹ máa dùn kó máa yeah the first thing is for you to ask for forgiveness because o mọ̀ pé nǹkan tó ṣe wrong but at this point ẹkún yìí kò yẹ kó show appreciation tó ò di adọ́run mọ́tọ́ àbí o mọ̀ pé a lot of people ló jẹ́ pé wọ́n kàn kú bẹ́ẹ̀ náà ni so you should be grateful ọlọ́run kàn fẹ́ teach ẹ ní lesson ni ọlọ́run fẹ́ kíjà ọlọ́run fẹ́ pardon ẹ and i'm sure you've learnt your lesson and the truth of the matter is kì í because you know your right from your left you know what is wrong téèyàn bá dẹ̀ ń ṣe nǹkan tí ò dáa èèyàn a lot of time a man ń justify the reason nínú ọkàn wa for àmọ́tọ́ because ìgbà tí gáà yẹn fi lọ ẹ kò lè force ẹ tó bá ready láti ṣe But ìwọ gan náà, <laughs> you were ready ni. At the end of the day, we'll be já sí. O lose lọ́dọ̀ tiẹ̀, o ò jèrè The kókó náà kò favour ẹ̀. It's okay. Mo mọ̀ pé sober reflection náà ló mọ̀ but wàá ro ti mo sí. Ṣáà mọ̀ pé ti mo sí bá tún bá another thing no mama ma she has already gone through so much because yeah, of you so. Ah, ah ló ṣe yí wọlé tàti ẹ gbọrọ. ọ̀dọ̀ mọ sí ni mo ti ń bọ̀ oh. ìgbà tí wọn lè ti jọ sọ ìgbà tí iṣẹ́ wọn ọkùnrin ti ní pé there is no cost for am. No, what? Oh, ó dáa tó position anymore mo so temporary position I mean, fẹ́ dìde báyìí wá take up bóyá ó ní bí ìwọ tún ṣe máa bá a sọ <laughs> so Babe. Ah. Your guys. Eh? How are you? It's all fine. I want people share. Everything's going to be fine. At least know that you jẹ́ kó mọ̀ pé even if the whole world tí wọ́n bá stand against you, I'm gonna be here for you. After all, you been in fair. So if I don't do it, start refreshing. So just be happy. Everything's gonna be fine. Huh? Mm -hmm. You promise me. Mm -hmm. So yeah, hug <laughs> She's actually smiling. <laughs> hey, hey, eh, eh, bẹ́yẹn ni. Èmi <laughs> bẹ́ẹ̀ sọ̀rọ̀ ah blood is thicker than water no so so Show me why the water ní see blood in your eye. Ah. So babe, kiss me now. Ah. Mm, take off his pipe, son. Ah, what? Ẹ ṣe mommy sí pèmí mọ́ mọ́ mọ́ Glad to see you smiling. Thank you. Um, it's not complicated now. Good of shit. It's what? No, no, no. Wọ́n lò lò lórí mi o, ìrẹ́mídé lẹ́wẹ̀lẹ́ o, ó pé ogun wa ni mọ́lẹ́ o, ìrẹ́mídé. like say dem dey play play play reggae for my head e be like say say yeah Them they play afrobeat for my head. àní ohun ojú marí ẹnu kò lè rò ó tán tán. ìrèmídé pẹ̀lẹ́ o ṣọpẹ́ ogun wa ni mo lé o ìrèmídé pẹ̀lẹ́ o ṣọpẹ́ mo yẹ ogun wa ni mo lé o àníṣe ìrèmídé pẹ̀lẹ́ o ṣọpẹ́ ogun wa ni mo o ogun wa ni mo lé ìrèmídé pẹ̀lẹ́ o ṣọpẹ́ mo yẹ ogun wa ni mo lé. ondu koro ondu kobakoba ìrèmídé ó yá o ondu koro ondu kobakoba wọ́n dàgbà mọ́lẹ̀ lórí mi o rọra rìnrìn àjò.